tabakọ o amúniyangàn o. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni kì í ṣe ẹ̀kún ọjọ́ ọ̀la mi. ẹ̀kún ọjọ́ ọ̀la mi. abiyamọ ayé ẹ máa gbọ́ ẹ̀bẹ̀ kọ́ fáwọn ọmọ yòó. ọmọ tí a ò bá tán rárá ó máa máa mú wa gbà tìjú. àti kékeré láti mí gbẹ́ka ìrókò bó bá dàgbà tán o ẹbọn ni yóò máa gbà ó ṣẹlẹ̀. ohunkóhun tó bá ṣe lórí ọmọ ọjọ́ ọ̀la ló máa jèrè o. tọ́ ọmọ rẹ o kó lè fún ọ ní ìsinmi bá ṣe tọ́ lómi o òun lè rẹ lọ́la. ọmọ tá a kọ nígbélé tá a kọ ta òtítọ́ ni. àlọ́mọ tá ò kọ́ o nígbélé tá a kọ ta òtítọ́ ni. èyí tá a bá kọ́ amúniyangàn. bẹ́ẹ̀ ni. èyí tá a bá kọ́ o amúniyangàn o. bẹ́ẹ̀ ni akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe rọ. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe rọ. ẹkú ọjọ́ ọ̀la ni ẹkú ọjọ́ ọ̀la ni. kápánupọ̀ bọ́mọ wí ó má dára kì í ṣe rọ òbí tó bá tọmọ ló máa ọmọ nìyí ọmọ nìdẹ ọmọ làṣẹyìndè bó bá dalẹ̀ o bó bá ti tọmọ rẹ ìyá ọ̀la ni. ọlọ́run má ṣe mí ò ní ọmọ lásán ìkejì ajá akẹ́bàjẹ́ ọmọ kì í ṣọmọ èmi ò fẹ́. ọmọ tá a kọ nígbélé tá a kọ ta òtítọ́ ni àlọ́mọ tá a o. bàbọ amúniyangàn èyí tá a bá kọ o amúniyangàn. ẹ ti lọ fi ṣẹ́ nìyẹn. yes mo ti lọ fi ṣẹ́ nìyẹn. mo wọ́n nípa ẹ̀ ti lò ní last week wípé òun làwọn fẹ́ lò reason yẹn tán ṣe ni pé kí make sure pé mo look after the car. ló máa ń dájà èmi máa gbélé jáde ẹ̀yin gbélé lọ sí iṣẹ́. àǹtí nǹkan mo dẹ̀ ní advice kan fún yín ẹ kí ló dé tẹ́ gba driver bẹ́ẹ̀ ṣe máa drive fún ara yín máa ń rí pé ẹ kàn ń stress ara yín. <laughs> Ah, ó mà ti mé lára. Driving ti mọ́ mi lára. You know, I drive every day, so I'm used to it. And èmi dẹ̀ máa ń driving bí exercise mi náà. Kò sí big deal nínú ká wa mọ́tò náà. Ìgbà pẹ́lú ni màá fi débi iṣẹ́ tí màá fi padà gbà tó ṣe pé mo lọ sọ́nà òjijì. No, no, no, no, me ì need driver. Ẹ̀wọ̀n ní pé mọ́tò dáhùn pẹ̀lú. Mọ́tò ògbó. Mọ́tò eléyìí. Ẹ̀wọ̀n ní pé èyí tó lé àwọn àti nǹka wọ́n dẹ̀ lóun làwọn fún mi láti làwọn náà tún fẹ́ lò ó. túnde túnde ṣògo ní torí ọlọ́run I have told you several times yìí mo fẹ́ gbé. because mo sọ fún ẹ point blank àbí mi sọ fún ẹ ẹ pé kò sọ fún idiot tó wà lẹ́nu géètì yẹn kó bá mi clean mọ́tò yìí sparkling clean mo fẹ́ gbé jáde lénìí kí wàá ní gbogbo bullshit mo rí tó ń ṣe. ẹ eh, but wọn ti clean ẹ mo dẹ ṣàlàyé fún ọ yín náà ni mo ń jóde tó fi di pa àwọn náà jáde wá. fún ni mo fẹ́ gbọ́. about um, Tẹnọlá ṣe o realize pé mo wà wájú ẹ̀ṣà tó ń pariwo lé mi lórí ṣé o gbọ́ nǹkan tó sọ ni ó ní mo sọ yìí pé mo fẹ́ gbé e jáde ṣé mo nídà tí wàá gba permission lọ́wọ́ ẹ̀ kó tó di pé mo gbé mọ́tò tó wù mí nínú ọgbà yìí kí ló ń ṣe ẹ náà. but big sis big sis ah mi bá yín dùn náà ẹ̀yin lẹ ti ń lo mọ́tò yìí láti last week just look at this car mọ́tò yìí gan mọ̀ pé nǹkan ti kún ara òun ní gbogbo last week mi ò dé bá yín do, but this week kí ni mo sọ fún ẹ idiot ẹ kó tó kí ni mo sọ fún ẹ mo sọ pé mo fẹ́ lo mọ́tò yìí i want to use this car this week kí lẹ wá ń ṣe ẹ tún wá gba keys ẹ just let me have the keys let me have the keys kí ni idiot yìí what are you doing here what are you doing. Tẹniọlá Tẹniọlá kí ló ń ṣe ẹ́ gangan náà kí ló ń jọ ẹ́ lọ́wọ́ tó lè fi jólẹ̀ kí nìkan tó ń gbé nínú kọ ẹ tó kọ fún ìpè òkè òkò lè máa ṣe gàlìgàlì lé anybody lórí òkò lè máa sọ̀rọ̀ sí anybody bó bá ṣe wọ̀n ẹ́ torí pé mo sọ pé mo fẹ́ gbé mọ́tò yìí jáde lọ ṣé yín bíi trọ́lí mìíràn látara ẹ. anyway sori nǹkan tó bá ń wọ̀ ẹ́ kò ní kò ṣe lára ẹ̀ nǹkan tí màá gbé jáde. kí lè fẹ́ ṣe fún mi sis What do you want to do to me? Mi ò ní gbà. Sori Sori jẹ́ kí n sọ fún ẹ. Ó dàbẹ̀ ni pé o fẹ́ kí n nà ẹ́ mo sọ fún ẹ. Màá jẹ́wọ́ fún ẹ wípé ẹ̀gbọ́n ẹ ni mo jẹ́. Mo mọ mi ayé ṣáájú ẹ. Tó bá kọjá ìyá rẹ ní àárọ̀ ẹ̀, màá fún ẹ létí mọ́bi tó wà yẹn. Kí lè fẹ́ ṣe? Kí lè What do you want to do to me? Kí ni nǹkan tí èmi fẹ́ ṣe? Mọ́tò ni màá gbé lọ and that is period. Kò sí ọ̀tẹ̀ fẹ́ ṣe sí. Òkè ah, tí má ti lọ fún wa. Àti ìka gàràgàrà yìí ti pọ̀ jù nílé yìí o. Oh, sọ kí ni wọ́n fẹ́ ṣe? Má rí kọ́ di ibú mọ́ mi o. I will report you. Shut up àǹtí rúta dáàdì ń pè mí lónìí. Daddy will get out Daddy will not pay, idiot wò bóyá rí àǹtí Yinka let me tell you this mọ́tò yìí ni màá gbé jáde ṣé idiot ẹ̀ kí ló ń ṣe to tún ní àbí kí ló I have told you pé mọ́tò yìí ni fẹ́ gbé jáde náà bóyá give me the key. ẹ má bínú máa ẹ to nítorí alone. give me hand me the key. ẹ wò wọ́n Daddy ẹ wò dáàdì wọn ní kọ́ pé Daddy dáàdì ń pè. dáàdì wo. Ah. Ah. ẹ̀yin ọ̀la.

dadi ẹ lè imagine nǹkan tá a ti yín ká ṣe fún mi láàárọ̀ ìṣá ah, ah, mọ́tò tó ti ń lò láti last week tó ti ń lò láti last week wọ́n tún insist pé òun fẹ́ gbé jáde láàárọ̀ yìí wọ́n dẹ̀ mọ̀ pé mọ́tò yẹn mo ti insist pé kí driver wash kó rẹ́dí ẹ̀ fẹ́ mi o òun mo fẹ́ gbé lọ síbi iṣẹ́ mọ́mì èmi tẹ́ni ọlá can't you just leave me for me. ìyókè ló máa sọ̀rọ̀ òun jẹ́ kí ìyọ̀rẹ́ mi sọ̀rọ̀ what's your problem? so mi ò tó báyìí rí àbí mi ò lè báyìí sọ̀rọ̀ mọ́ daddy can you imagine mo dédé mọ́tò kì í máa lọ síbi iṣẹ́ bó ṣe wá ta pẹpẹpẹpẹ ìwọ mi nìyẹn èyàn kìíní kan kìíní kan mọ́tò yẹn ni mo lò through at last week mọ́tò yẹn ló máa gbé jáde èmi sì mo tiẹ̀ ti late already kó dẹ́ sọ fún kó kí n kúrò bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo wọlé mi lórí nìyẹn. but ṣé ìwọ ń bàjẹ́ sí i tí sísítẹ́ bá ní òun fẹ́ gbé mọ́tò jáde so o lè fi mọ́tò lẹ̀ fún àbí kò sí mọ́tò mi náà bá bẹ̀rẹ̀ ṣó ń bàjẹ́ sí ni what's all this. but daddy èmi náà ti late láti lọ síbi iṣẹ́ náà mọ́tò yẹn làwọn lòun gbogbo last week now why can't i use it why can't she just leave it for me. and so ṣé kò sí mọ́tò míì tó lè gbé jáde bẹ́ẹ̀ ni. Ah! yínká yínká ó mà bàjẹ́ o ìkànnì ẹ àgbàyàdẹ̀ ni ẹ. Ah, kí lọmọ yìí ṣe fún ẹ náà nǹkan tó bá ti lóun fẹ́ lò wá dẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ kì í ṣe pé kò sì máa máa ṣe bákan kódà náà ah, ah, ìka burúkú ni ẹ ó yá fún ní kí yẹn sìn. ìgbà tó lóun fẹ́ lò káàkùn wá dẹ̀ fún ìwọ ló lò tó láti last week wá dẹ̀ fún ní wíìkì kó wọn náà lò káàpọ̀ nínú ọgbà wá mú ìtó bá wọn ẹ̀ ń bẹ̀ ẹ́ ìkàdẹ̀ ni ẹ àgbàyà ni ẹ bó ṣe máa ń ṣe yẹn tó máa ń ṣe tọmọ yìí all the time. all the time ó ti sún mi gan ah, ah, máa ń cheat mi ní all the eh, time. kò sí mọ́tò mi tó lè gbé nínú compound ni ó ní ìyẹn lòun fẹ́ fún náà wọ́n dẹ̀ gbé mi ọkọ̀ gbé ti dádì. mo kí mọ́tò tó fẹ́ gbé lọ́dà ó yá fún ní kìyẹn nísìn fún ní kìyẹn. pass it sis pass it give it to me. mo Money kó fún. sis. ṣàbúrú ó ti tó máa ìyá. kó má wẹ̀ kó má wà bá mi kó tó mọ́ bí ọmọ bẹ̀. díẹ̀ díẹ̀ ọkọ mi díẹ̀ díẹ̀ o kó rọra o gba kí ìsinyẹ jọ kó máa lọ àgbàyà. lójọ́ kíkí ó dàbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ìyá ni wọ̀nyí yá. dáàbì nìkan èyí kò ti máa ń gbà gbogbo ẹ̀ àfi kó máa ṣì tí ó mọ yẹn. ẹyin gbogbo ọkọ tó gbà yín gbogbo ẹni sọ̀rọ̀ fún tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìyá pọ̀npọ̀n àbọ̀ gbàjá o ìyá ọlọ́mọ wẹ́wẹ́ ó ti ń di ìgbà gbogbo ẹ̀ ṣé bó ṣe yẹ ti dájọ́ tó dájọ́ yìí. ṣé ìwà ní tòun láìṣe ọmọdé láìṣe ọmọ kékeré ṣé ìwọ kọ́ ló bí yín ká ni. àbí ara ẹ̀kọ́ ni yínká ti jáde wáì tó wá ń show love sí eh, tẹ́ni tó dẹ̀ ń jẹ́ kí yínká máa fílẹ̀ eh, bẹ́ẹ̀ ni pé ìwọ kọ́ ni ìyá òun kí ni gbogbo kàtìkàtì yìí náà. dádì yínká èyí náà ṣáà mọ bí mo ṣe bí ẹ mọ bí mo ṣe bí ọmọ yìí náà. báwo ni tẹ́ni ṣe fẹ́ jẹ ìyá pọ̀npọ̀n àbọ̀ ìyá ọlọ́mọ wẹ́wẹ́ báwo ló ṣe jẹ sójú omi kékeré tá à ń tó bá wáyé yìí náà lọ ẹ wo àtòyìn tì àtòyìn tì ṣùgbọ́n mo bá yín bò nígbà tí ilé ayé ẹ̀ bá ń tán ibi tí máa wà ní tẹ̀ máa bà mí ok sori máa sì lọ sí bèbè ibi tó ti máa parun ṣó ti gbọ́ ẹ o máa pọ́nìṣẹ́ o máa pọ́nìṣẹ́ ìwọ jẹ́ oyagbọ̀ àbí. mo ń sọ fún ẹ mo ń sọ fún ẹ tó máa tó gbogbo nǹkan tó ń ṣe kì í ṣe pé yín kọ́ ò ó nóòtù gbogbo ẹ̀ dáhùn ọmọ tó ọmọdé ni ọmọdé ń bọ̀ àdàlà. ṣé bí mo ṣe ṣe yẹn ṣé kò dà ní mo fi làjà láàrin àwọn méjèèjì ni. ṣe fẹ́ kọ́ kó máa máa nà lójú mi ni kó máa nà lójú yín ni torí tí mi bá dájọ́ bẹ̀rẹ̀ kò kọ̀ láti máa nà. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni ìṣirò akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni. my dear friend ó sún mi mo ṣe ní kí n wá o kí you know just to feel better. I don't know why that is stressing me I am not built for stress wọ́n làwọn ti pọ̀ jù every time wọ́n máa sọ pé ẹ mo ń láti lọ sọ́fíìsì mo ń láti lọ sọ́fíìsì o ṣé mi nìkan ni mo wà ní ayé tí mo ń tí mi fẹ́ ṣiṣẹ́ yìí <laughs> ó yẹ kó mọ <laughs> ọmọ tó ń bí I am not built for this stress ó ah yẹ kó mọ̀ pé èmi wálé ayé mo wá náwó ni mi ò wáyé wá ṣiṣẹ́ rárá. oh you can say that again but i don't know why popsi is like that. i don't stress know. ẹ̀fọ́ wọ́n ní enough people tó ń ṣiṣẹ́ fún wọn náà wọ́n ní láti máa stress ẹ̀ like that. mi mọ̀ pé wọn náà máa sọ bẹ́ẹ̀ àfi bí ẹni pé mi nìkan ló mọ náà máa kọ́ ran lọ sí abroad lọ ṣe masters ni wọ́n gbé sórí báyìí ni pé oh you have to work you have to work you have to work must ah. I work. ọmọ <laughs> oh ọmọ ṣẹlẹ̀ you are not going to the office today right. i am not going. ẹ bọ̀ you go tomorrow tó bá dẹ̀ sí ń lọ lọ́la kó yà kó gbé mi náà tó ń ṣe lọ́fíìsì yẹn náà. inú wàhálà ó tiẹ̀ dáa kó tẹ̀lé mi lọ kó lọ mọ tójú mi máa ń rìn bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń kún ṣe lọ́fíìsì náà kò yé mi. Ah, ah. I don't know why he's just stressing me maybe he doesn't even like me sef I don't know. Ah no, no, because he knows that I don't like stress so. dadi láìkè ah. má Maso. ẹ mi láìkè ẹni ah ó sún mi o. wọn kó ẹ rọra nà án ẹ máa wò máa wò bóyá wọnú gallop. ẹ jọ̀ọ́ ẹ má bínú máa bọ́nà yẹn ṣe rí ni. bọ́nà wo ṣe rí. ẹ má bínú. má bà mọ́tò mi jẹ́ wọn kúkú fowó tọ ẹ nonsense má yẹ kí n kanra mọ́ ẹ o ẹ má bínú sórí bíi kíni ọ̀nkú ẹ má bínú ẹ má bínú ah, ṣàrà ṣe mọ́tò mi o. <laughs> ó ní wọn fowó tọ ọ̀nkú ẹ ní bínú ni o. <laughs> bá bínú kọ́ ẹ ń jarí far. Go make her because me lọ síbi iṣẹ́ lé at all. Ah. Yes. Hey, eh, let's go have um let's go see movies. Movies? Mm-hmm. àbí ká lọ lounge ni ká lọ ṣe ṣíṣe and all that. Mm, àti jìyìn lánàá náà jẹ́ ká lọ wo múvi lé ni. ok jẹ́ kí n check internet kí n wo múvi tó ń ṣò. Ah, ok. Eh, ọ̀rẹ́ yín tó sọ pé ọ̀rẹ́ yín tó pè yín tẹ́ sọ mm. pé máa pè padà pé kí n ran yín létí ṣé ti rántí pé. ọ̀rẹ́ mi wo ló pè mí ṣó lórúkọ ẹ̀ sí do you or his name ọ̀rẹ́ yín obìnrin ó pè yẹn ní kí n rán yín létí pé ẹ máa return. mo ní kó rán mi létí wá ṣe rán mi létí nsìn ò dẹ̀ wá rántí orúkọ ẹni yẹn èmi ò rántí o. um anyways um bọ̀bọ̀ michael abikilo náà ń jẹ́ tó ń tòsẹ̀ yẹn that cute guy. the ugly one cute kí ló cute lára ẹ̀. ah ah babe. he's not cute. Huh? michael kini i saw his post yesterday i was like oh no no no i can't you know me now. You know I have IT. Girl, this mm. girl. Ah. You better do and get married. <laughs> you come. He won't come. Sorrow. He won't come. This your driver is cute. What na? Ah, kí ló wá ṣe tó ń wẹ̀gbẹ́? Ó blush me. Ṣé kò yẹ kó ń listen sí conversation wa? Ah, ah eh, ó tó bẹ́ẹ̀. He is blushing. <laughs> Blushing that. I just said he's cute sọmọ rẹ ò kó lè fún ọ ní ìsinmi bó bá ṣe tọ́ lómi o òun lè rẹ lọ́la. ọmọ tá a kọ nígbélé tá a kọ sá. ọ̀rẹ́ ìṣòro má bẹ̀rù bí àtẹ̀sán òkú yìí kí la rí gbọ́ ọ̀hún mánéjà mọ́ọ̀sì. yes ma àwọn fáìlì yìí ma a fẹ́ sọ mi ṣe fún kòtò dà àwọn ìwé get it. What's this about? Yes, ma, àwọn documents yìí ni ma. I fẹ́ submit fún proposal next week. Àdèmá ní signature yìí ma. Document? Yes, ma'am. Manager, what is happening here? Um, madam, nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti parí àwọn documents yìí. So, I kàn ní the signature That's láti lè fẹ́ràn That's láti lè submit the síbi tí ó signature Ah. lẹ́wà dájọ́ báyìí ṣé fẹ́ pa mí ni. Um, kò rí bẹ́ẹ̀ madam nǹkan tó ṣẹlẹ̀ ni pé since they were around a lè ṣe gan-an lẹ́yìn yìí mi ìdẹ́nu ló signature mi àbí kò ń lo títí ọ̀sẹ̀ títí náà ni a máa ní ìdùnnà. just fools are so incompetent ṣé fẹ́ pa mí nítorí ọlọ́run eh? just imagine it manager imagine pé mi ò sí around as if I am out of the country ṣe máa dúró dè mí you won't proceed with the proposal Abi whatever it is tẹ́lẹ̀ fẹ́ ṣe. I'm sorry. No, don't be sorry. Sorry for yourself. Just get this shit out of my table. But babe, I don't get it. Are you coping with all these people? Ask me again, baby girl. Ṣé mi fẹ́ gba irú àwọn ilé sí eh, eh, sí company mi? Dájú ló gba àwọn àwọn newsans èlé ìwé ilé ìbò ṣeré wa sọ tó wọ̀. Imagine look at that weapon, gbogbo weapon tó lo very uh-huh. cheap. Um, I don't deal. It's fine. Um, Tell me about that party. Um, àti mọ aṣọ wọn. kí ló sọ pé gẹ́gẹ́ yẹn post Instagram lẹ́nu ìwọ check. ọ̀tá kan gbígbé níta àkọ́ta òtítọ́ ni àlọ́mọ̀dá òkọ́ o gbígbé níta àkọ́ta òtítọ́ ni èyí tá a bá kọ́ amúniyangàn bẹ́ẹ̀ ni èyí tá a bá kọ́ o amúniyangàn. ṣé orí tí mo fún ẹ dání yẹn mo mọ̀ọ́mọ̀ fún ẹ ni o so that tọ́ bá ti pè mí láti ibi iṣẹ́ ìwọ ló máa gbé kọ́ ọ wàá sọ fún wọn pé mo sick pé mi ìráyè pé in fact ìwọ gan ló tún lọ rògùn fún mi látàárọ̀ so kàn má expect mi níbi iṣẹ́ anytime from now cause èmi ò mọ nǹkan tó ń pè fún ọ̀rọ̀ hey baby. Oh. Oh, baby, I am so tired. Work was so hectic. I'm telling you, I had a very stressful day. oh, they believe like, wípé láti seven a.m. tí mo ti lọ síbi iṣẹ́, mo ṣe Imagine ní time yìí, We won't fẹ́ fi ṣe pa mí I work every day, morning and night. Ah, kí la máa ṣe? Ibi kò lè dà ní. Baby! Baby! <laughs> wait, wait, wait. Are you kidding me or you're serious? You're really coming home? This month? Oh, this is a surprise! yẹ kó mọ̀ pé inú mi máa dùn now I really can't wait to see you so I am seeing you this month oh, oh my God I can't breathe oh baby I'm so happy thank you so much for making me happy oh, oh okay ma expect calling. Mm, don't worry, ma take break, ma lọ relax and since bad day. <laughs> All right, darling. I love you. Bye. <laughs> oh, wow. Hey. This is good news. Who are you? Come by, mú Show me your team. mọ èèyàn tí mò ń bá sọ̀rọ̀ àbí èèyàn tí mò ń bá sọ̀rọ̀ ṣé o mọ̀ ẹ̀? Àwọn ọmọ àbàjẹ́ gan-an máa wọlé sílùú question tó ń bí mi. Kí ni ìpàdé ajá àkàtúwẹ̀? Nonsense, seriously mood mi ó yẹ bá mi gbórin sí i'm in a very good mood today jẹ́ kí n gbọ́ music sáyé mi. sí <laughs> arábìnrin máa gbọ́ tètè máa gbọ́ bí tó ti lè yá gbọ́ òótọ́ ọmọ rẹ nísìnyí o gbà mí gbọ́ o máa sunkún lọ́la. ẹ̀sà nǹkan tí a torí ẹ̀ wá rí ni pé mo fi pé a ní ìdìmọ́ arms ní ọ̀dọ̀ wa ń bẹ̀rẹ̀ sàn láti lè jẹ́ kí àwọn iṣẹ́ wa ń bẹ̀rẹ̀ kó tún lè gbòòrò sí sáà hands eh, eh, iṣẹ́ tẹ̀ ń ṣe ń bẹ̀rẹ̀ kò wú mi lórí náà débi pé ẹ máa ń sọ fún mi pé ẹ ní ìdìmọ́ hands and by the way tẹ́ni wà pẹ̀lú yín náà mo dẹ̀ believe pé tó bá yẹ pé ẹ ní anything òun ló nẹ̀tọ́ láti sọ fún mi pé ẹ máa ní ìdìmọ́ staff bóyá ẹ ní anything ṣá ní iléeṣẹ́ so for now eh, ẹ ṣe ń take care kò tí ì dùnmọ́ nínú débi pé àti máa kó ṣiṣẹ́ sí ilé iṣẹ́ yẹn. bẹ́ẹ̀ni sọ àwọn wà ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ but each time tí a bá ní ìdùn wọn kì í make ara wọn available fún ọ̀sẹ̀ and again most of our documents tí a bá fẹ́ submit each time tí a bá kó àwọn document yẹn lọ bá wọn pé kí wọ́n sign bí a kà bá need the signature ọ̀sẹ̀ ọkọ̀ máa ń jágbe mọ́ wa pé ká kúrò wájú àwọn kan kan so mo á fi pé bóyá ẹ̀mí wọn ò sí ní ibẹ̀ pẹ̀lú asan. in addition sí nǹkan tí manager sọ sọ ẹ fún mi yàdà pé tẹ́ẹ̀bà ti fún mi ní ọ̀dà láti fún anybody lówó ẹ má fún anybody lówó. yes. for mr stenman pé owó lọ́wọ́ mi ò so mo máa sọ fún pé kọ́ bèrè kọ́ sọ fún dádì pé tí dádì bá ti fún mi ní ọ̀dà láti fún ọ lówó máa fún ọ lówó but problem tí màá tí wọ́n máa ń ní gbogbo ìgbà ni pé wọ́n máa ń tẹ́tì mi pé tí mo bá ti fún àwọn lówó àwọn máa fún mi sack letter. bẹ́ẹ̀ sà. ọ̀dà mi tí mo fún ẹ òun ni kò ṣe máa tẹ̀lé má fún anybody lówó. Thank you. <laughs> àkàǹfà ah, ẹ̀rọ ẹ̀pọ̀lẹ̀ ṣé kò sí o ilé tí mo rí ń tẹ wá bádájú ṣe mí tẹ̀lé ṣé kò sí wàhálà o. kò sí problem wa. nǹka ó wà ó wà ọ̀rọ̀ àbúrò ẹ̀ ti sún mi. kí ló tún ṣe. ọmọdé bóyá ó fẹ́ kí n ní hypertension ni mi ò kò tẹ̀ yé mi fúnra mi. wo ilé tí mo fi sí wọ́n ní kò yọjú síbẹ̀ tó bá dẹ̀ máa yọjú owó ló máa wá béèrè pípé kò ń wábi iṣẹ́ gbogbo nǹkan tó yẹ kó ṣe ń bẹ̀ kó sáyìn sọ̀wọ́n kankan kò ní débẹ̀ ẹ́ àwọn ọmọ náà ti sú mi. ẹ wo dádì ẹ ní jẹ́ kó sùn yẹn ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ tẹ̀mí ọ̀la àfi ká máa ṣàdúrà fún un àfi ká máa fàdúrà ràn lọ́wọ́ ká lè máa tọ́ sọ́nà. Hmm? ọ̀nà wo ni fẹ́ tọ́ sí ju ilé tí mo gbé fún lọ ọ̀nà ojú fẹ́ tọ́ sí ju iléeṣẹ́ yìí pé kó lọ máa manage age is not on my side again ẹ ṣé bí ọmọ nìwọ ìwọ ò ṣe máa ṣe èyí tí mo gbé fún ọ báṣabàṣa tẹ̀ wò mò ń ro nǹkan kan mò ń wò ó pé kókó máa bá manage méjèèjì papọ̀ kó tó di pé gbogbo ẹ̀ di ó ó fọ pátápátá tó tọ́ ni tó tọ́ ni pípé kókó máa manage méjèèjì papọ̀ àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá. ẹ mọ faramọ́ yìí ti ẹsùn but mo ń rò pé tẹbá ní kí wọ́n ma ṣe bẹ̀rẹ̀ kan tún máa ṣe ti bí ibì kan fẹ́ pọ̀ síbì kan ju ibì lọ so mo wá wò pé bóyá kí àwọn kókó máa bọ̀ ní ọ̀dọ̀ wa so kí sista tẹni máa lọ sí ọ̀dọ̀ tuntun wọn lọ. ẹ tún gba mánéjà èyí tóun ti ṣe tó ti stabilize tí ó jẹ́ pé gbogbo ẹ̀ ń lọ déédéé kó kú òun ká tó wá gbé dàda dídí yẹn kó wá máa mánéjì iléeṣẹ́ tọmọ ọlọ́mọ ti ṣe dáadáa kó wá máa mánéjì ẹ̀ hmm. báwo ni ẹ ṣe fẹ́ pọ́sibù. Ah, ẹ wo ṣe ti ẹ rí um, kò tí ì dàbí ah, because number one wàhálà yẹn máa ti pọ̀jù fèmí nìkan láti máa mánéjì iléeṣẹ́ méjèèjì kò ní easy fún mi báyẹn then number two ẹ mọ̀rọ̀ mú mi tó bá di pé mo bẹ̀rẹ̀ sí mánéjì iléeṣẹ́ méjèèjì báyẹn ọmọ ọmọ bá mi fa wàhálà mi lẹ́nu wọn ní ẹ àfikọ́mọ àwọn ṣiṣẹ́ èmi kò kìnnì kan hmm? ẹ wò ẹ ṣàjẹ́ kó rọra wà níbi tó wà yẹn ṣe ti gbọ́ the only thing tí mo kàn fi ìgbẹ́ mo lè ṣe ni pé tí n bá ti wà less busy lẹ́ẹ̀kọ̀kan màmá yọjú sọ́dọ̀ yẹn mánéjà ṣe ń gbọ́ accountant màmá wa yọjú sí yín lẹ́ẹ̀kọ̀kan so àwọn ọ̀wọ́n ọba nǹkan tí n bá lè ṣe màá máa tà láti máa ṣe ṣé ti yẹ yín ẹjọ́ tó yọ lọ́rùn ẹ máa bá mi manage ẹ ẹ mọ̀ wípé bí àbúrò ní sẹ́nu la ṣe jẹ́ sí yín àbí tó bá jẹ́ àbúrò yín ṣe máa sọ wípé ẹ fẹ́ tàánù ni ṣé ti yé ẹ tíra láti máa bá mi mánéjì kẹ̀dẹ̀ máa tọ́ sọ́nà láwọn ibì kọ̀ọ̀kan ṣé ti yé yín. nígbà kò sí problem aláàtúnṣe ló máa ń ṣe àrẹ. Olúwo gbọ́dọ̀ olówó tó bá wá. tó bá sọ pé bàbá rí lé kó tó mọ̀ pé mo ní problem pẹ̀lú ọmọ tẹ́lẹ̀. ọlọ́run lè jẹ́ ká rí rẹ̀. ó kàn ń sọ ni ó kàn ń sọ ni ó ń fún mi ní blood pressure náà ah, mi ò ní list of mind mi ò ní sinmi ọkàn mi ò balẹ̀ pẹ̀lú ọmọdé. dadi ẹ tí wàá láti tèké ilé ṣe rí um, nǹkan tí ọlọ́run bá ti gbà sínú ìlàgbàdà báyìí èèyàn ní àbí kéèyàn máa yàn án kò síbi tá a fẹ́ ti tẹnu ọ̀la sẹ̀ ẹ́ ọmọ yín ni àbúrò mi ni wọ́n dẹ̀ sọ wípé ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kún pàjẹ́. irọ́ mi pa eléyìí máa lè fẹ́ kún pàjẹ́ tí bá rẹ́kùn yínká máa lè fẹ́ kún pàjẹ́ tí bá rẹ́kùn nítorí pé ó fẹ́ pa mí ní ìkàdẹ́ ni ẹ sójú ìgbà kan bá sọ pé bàbá délé. ọlọ́wọ̀ rí ẹ ẹ̀wọ̀n rí dáadé ah, ah. tó bá dé lálẹ́ tó bá dé lálẹ́ mà ti bá sọ̀rọ̀ ṣe ti gbọ́. aláti ṣe mi ló máa mà ti ṣe rẹ no problem kó tó yọwọ́ mi láwo èmi nìkan máa yọ títì láwo. Ah, ẹ gbà mí màmá náà jẹ ẹrù kí ló dé eléyìí èmi máa gbà lágbà mo lè rí ṣe ìyàwó tí mo lè fi wá ṣe. àbùtí kọ́ ni ilé ewé ọwọ́ màmá mo kàn kọ́ fún màmá ń bì báyìí tí o. ibo lẹ ti ra go abẹ́ ti lọ jágo àwọn ọ̀gá. Ah, mi ò láìkẹ́ rárá má sọ bẹ́ẹ̀ mọ̀ kí lòun fi mí pé òun fi mí pọ̀ lè nìyẹn ó sọ mí dò nìyẹn pé mo lọ jí aago aago aago tó jẹ́ pé ńgbà tẹ́mi ẹ̀ ti yín ká jáde lánàá bá ṣe jáde nígbà tá a dé báyìí ṣe ló bọ́ sí mi lọ́wọ́ tó ní kí n máa lò ó wá sọ mí dolè onímọ̀ lọ jí aago ó da ẹ o ẹ ṣe ẹ ṣe àti nǹkan máa náìsì àti yẹn ti náìsì jù ṣẹ̀rí káníkì àti nǹkan nìkan ni ọmọ ọ̀gá ni ìgbádùn táwọn máa gbá nínú ilé yìí ah, a máa yọ̀ bí ìranú fún oh, tàbá oh, kó tó tẹ̀kọ́ máa ń bí mi òun ọmọ tẹ ní kí lọ́lọ́run tẹ kiri lọ́mọ tiẹ̀ mọ́ ọlọ́run tẹ bò ní. ó ń tọ́lá wèrè gidi lọ́mọ yẹn wèrè gidi ọ̀tọ̀ ọ̀tọ̀ tọjọ́ láti lára rárá bóyá bí ìyá ìṣe tó yìí ó dẹ̀ máa bú ìyá ìtò jẹ pé màá dẹ̀ rí ìyá báyìí màá dẹ̀ máa káàánú ìyá mi. ẹ ń gbìyànjú ah, yìí. tó bá gba etí mi báyìí ah, ẹ̀rọ olóhùn dẹ̀ máa máa bà mí olórí burúkú gidi lọmọ yẹn wàhálà olórí burúkú gidi ni. Ah, ẹ wo èyí tẹ ẹ sọ tó ẹ ṣe iṣẹ́ làwa ṣe nu léyìí o gbébòrùn lẹ tí wàá ṣe ẹ ṣe ó yóyóyó padà sí iṣẹ́ nítorí pé tọ́gà bàbá wa ń bí iṣẹ́ abọ́ lọ́wọ́ yín ni ẹ ṣe mí. ẹ wo màmá yín náà bá yín lẹ́nu gbébòrùn yín ní ìjà rẹ. àbúrò tún ṣakọ èké arúgbó. Fẹ́mi kí ló ń tọ́ láti sọ fún mi. Ah, àti inú mi dùn ní inú mi dùn <laughs> ṣe rí send owó yẹn. Ah, I'm really grateful mo dẹ̀ ti ra mọ́tò yẹn one or two days yìí sí wọ́n máa parí ìwé ẹ̀ bá ti parí ẹ̀ èmi náà gbé màá fi màá fi ẹ̀kẹ́ rí màá fi tú. wẹ́ actually ìwọ ló ní nǹkan tó wù ẹ́ nìyẹn pé ìwọ ló ní ìdí mọ́tò pé o fẹ́ rẹ́gísítà sọ́dọ̀ under wover so mi mọ reason tó ti ní nǹkan tó wù ẹ́ nìyẹn àti pé látìgbà tó ti parí school tó ò sí iṣẹ́ ó wá jẹ́ uber lòun ẹ̀ láàyò nǹkan tó ló fẹ́ ni mo ṣe fún ẹ o so mi mọ reason tó ti ní nǹkan tó wùn ẹ nìyẹn so nǹkan tó ló fẹ́ ni mo ti ṣe fún ẹ yẹn it's left for you so and I wish you good luck all the best ṣe gan ma and ẹ máa wo ẹ máa wo àwọn big boy ló ń ṣe uber and sin and the car is mine so ma kọ ah. register pẹ̀lú wọn ni and I can decide to change my mind anytime mo lè ó lè dọ̀là sí kí n sọ pé mo fẹ́ máa lo mọ́tò mi for pleasure ni so. <laughs> nǹkan tó ń try láti sọ fún mi ń sìn pé wọn náà ti di big boy nìyẹn o ó <laughs> um, ní o tún fẹ́ bá mi sọ nǹkan kí tí eh. nìyẹn. oh oh yes ọ̀nkú eh, ló pè mí. ọ̀nkú ò ní ẹ. ọkọ yín mà. ọkọ mi dáàdi yín ká fún kí ni ẹ. wọ́n fẹjọ́ yín sùn mí ni ah. wọ́n ní bí ẹ ṣe ń tírèèni Tẹniọlá inú àwọn ò dùn sí i ah. àǹtí mi ẹ̀wò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má bínú wọn pé kò gbà mí lẹ́nu but at the same time nǹkan yóò lè máa bàjẹ́ kí n dẹ̀ máa wò ó you are really trying for me so nǹkan tó jẹ́ kí mi náà fẹ́ sọ ọ̀rọ̀ yìí nìyẹn àǹtí mi ẹ̀wò tẹ́ni bàjẹ́ tẹ́ni bàjẹ́ ṣẹ́rí tẹ́nibóye wà kò mọ ẹni tí ì ṣe i'm very sure wípé tí mo bá ní kí tẹ́ni bá mi bọ́ìlẹ̀ ẹyin kò lè bọ́ìlẹ̀ and she so saucy she so rude mo ìwà yìí mi ò lè mi ò lè pe tẹ́ni síbi táwọn ọ̀rẹ́ mi bá wà because she's gonna insult me ó máa. Uh, Fẹ́mi Fẹ́mi lẹ́nu ẹ̀ Fẹ́mi ah! ipe dádì Yínká pè ẹ́ lórí fóònù ó ń sọ fún ẹ pé bẹ́ẹ̀ mi ṣe ń tọ́jú ọmọ mi pé òun inú òun ò dùn sí ìwọ náà wàá gbà fẹ́mi ó dẹ̀ ń ṣẹ̀ mí ó ti ṣẹ̀ mí o lórí ọ̀rọ̀ tẹ́ni tó dárúkọ yẹn ó ti ṣẹ̀ mí gan ni wo ọlọ́run yọ ẹ́ ipe mo ti send owó mọ́tò tó lọ fẹ́ ra yẹn sí ẹ ká ní mi ti send ẹ̀ sí ẹ ni mi ní ṣe mọ́. ẹ wo wọn sọ fún ọkùn náà wọn dẹ̀ lọ ń kú wá sílé yín ẹ wo àǹtí mi i just want you to adjust adjust ẹ mọ ẹ bá tẹ́ni wí ẹ train yẹn. ìwọ ló wá fẹ́ adjust má gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu ẹ ṣé èmi kọ́ ni mo tọ́jú ẹ tó fi dàgbà ni ọ̀dọ̀ mi kọ́ ló ń gbé ni tó fi dàgbà tó fi tó bó ṣe tó yìí bí mo ṣe tọ́jú ẹ náà kọ́ ni mo ṣe tọ́jú tẹ́ni ni ah ṣé different wo ló wá wà ń bẹ̀ mò ń pápá ọmọ mi ṣé yẹn wá jẹ́ pé kinní ẹ tí ẹ ti ṣe mítì mi dáadáa ẹ ti ṣe mítì mi dáadáa nínú fámìlì kó tó di pé o tún ní god láti sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fún mi ah fẹ́mi kì í ṣe wọ kò bá má jẹ wọ will you come down from my car jáde mi tiẹ̀ fẹ́ rí ẹ get down ṣe go down go down o ní god láti máa sọ yẹn fún mi ìyẹn ọmọ tèmi. òbí tó bá tọ́mọ ló máa jèrè ọmọ ọmọ nìyí ọmọ nídẹ ọmọ làásẹ̀yìndè bó bá dalẹ̀ o bó bá ti tọ́mọ rẹ̀ ìyá ọ̀la ni ọlọ́run má ṣe mí ò ní ọmọ lásán ìkejì ajá akẹ́bàjẹ́ ọmọ kì í ṣọmọ èmi ò fẹ́. ṣùgbọ́n pé janet náà mo dára dúró sí ìwà mo dẹ̀ wá very sure pé òun àti tẹ́ni ọlọ́jọ́ máa wà. tí n bá sọ fún pé post mi ló la fi ń kọ́ńkọ́ mo bọ́ ṣe move from one place to another gbogbo ẹ̀ ni mo ń wò ìwọ fún mo janet yẹn lẹ o tó bá débi báyìí sàn á máa fún wa láwọn excuses pé ibì kan lòun ti ń bọ̀ àwọn lọ ibì kan ni ìwọ máa wòran gbogbo gbogbo post wọn ni mò ń wò lórí social <laughs> How you doing? What's up, babe? Ah, ìwo lójú náà kí ló ṣe yẹ. Ó dáwà ó mọ̀ bọ̀ dáwà ló sí ibà yìí. Ah, ẹ má bínú ah. what's up, babe? O lọ ríyàn kan. post ẹ̀kọ́ ni mò ń wo ìwà àti tẹ́ni bẹ́ẹ̀ ṣe jọ <laughs> I'm so sorry guys, I jáde bọ́ mú sí wa ń bíbá yín náà, ẹ má bínú. But come to think of it, kí ló dé tí ẹ lè bá tẹ́ni sọ̀rọ̀? as in <laughs> mo ti ń ríru obìnrin ní ìríru obìnrin bẹ́ẹ̀ ni rí as in mo ń sọ̀rọ̀ pa obìnrin obìnrin bíi tiwa tí ò mọ nǹkan kan ṣe láyé ẹ̀ kò mọ iṣẹ́ ẹ léṣe ó rude ó wà sọ́ọ̀sì ẹ̀ẹ́dẹ̀ lè pé kẹ́ bá sọ̀rọ̀ níbi tó ti lè gbọ́. <laughs> Ṣadé kí ni tiẹ̀ ń bẹ̀ she has a life to live kò sí nǹkan tó kàn ẹ̀ bẹ̀. abeg hey girls hey girls i don get it kí ló ń ṣẹlẹ̀ gan-an. ṣọ̀rọ̀ tẹ́nilẹ̀ wá tẹ́tẹ́lẹ̀ e ni there is nothing special about her akọjọ máa hang out ni tẹ́ bá ti yọ owó pọ̀ sí ẹ̀ kúrò she is so empty kò sí nǹkan tó wà special about her mo kàn bá ń náwó wọn ni ṣe gbọ́ so let's talk about something else leave Tenny out of this place. so kò sí nǹkan kan tàbí ṣe. Eh, ẹ kò sọ̀rọ̀ wọn léèyàn empty nílẹ̀ ó fọ́nìṣà. let me take you guys to the mall mo rówó kan gbà lọ́wọ́ ẹ̀ ẹ já lọ ṣọ́ọ̀bù jàre. ọlọ́run máa ṣe èmi ò ní ọmọ lásán ìkejì ajá akẹ́bàjẹ́ ọmọ kì í ṣọmọ èmi ò fẹ́ ọmọ tá a kọ nígbélé tá a kọ ta òtítọ́ ni àlọ́mọ tá a òun nígbélé tá a. ètò ìwà dé báyìí sí i ìwé ló fẹ́ mú ṣe nínú gbogbo nǹkan tó kà sílẹ̀. ṣe <laughs> um, rí mi mo ti map out a lot of plans kí n tó wá sí Nàìjíríà but ṣẹ́rí um, first and foremost nǹkan tí mo kọ́kọ́ ní pé mo need at kọ́kọ́ sort out is this marriage issue because mo feel pé um, tí bá ti kọ́kọ́ marry at least I'll be able to concentrate on other things torí pé. Hmm, torí pé kí ni àbúrò mi jẹnu jẹ́jẹ́ mu sí. o rò bóyá mi ò kí rí ẹ lórí social media ìwọ àtàwọn girls yẹn ǹdẹ̀ mọ́ kọ́ wọn máa dí ẹ̀mẹ́ gbogbo àwọn tó ti parọ́ fún àbí ó fẹ́ sáré sá fún wọn kó sáré lọ mọ́ ẹ̀ kan ẹ wo àǹtí mi hmm? tó bá jẹ́ kí bẹ̀rẹ̀ sọ yẹn náà lórí mo accept really but please, least ọba ti rí kókè o i'm married ọ̀rọ̀ pé ah, at least eh, eh, so màá lè concentrate lórí àwọn nǹkan tó kù. Mm, well mo fara mọ́ that's a good idea mo pọkùnrin ò lè ṣe kó má ṣe bí ọkùnrin but um, àdúrà mi ni wípé o ò ní ṣìyàn o dẹ̀ ní pípín ilé ẹ̀kọ́ jọ nínú àwọn baby of beauties tó wá ní ìyẹn sì nu wọn ló fẹ́ mú báyìí. Ah, kò sẹ́ẹ̀lì mi ló fẹ́ mú tójú tẹ́ni ọlá lọ́la wọn i won and only. àti tẹ́ni ọlá yìí tó ní àwọn parents ẹ̀ wà wọ́ọ́ bíi mọ́mí ẹ̀ lówó gan-an àbí tó like that. Okay. Um, um, what I'll suggest is this. Jẹ́ kí ó mọ àwọn ẹbí ẹ̀, jẹ́ kó mọ orí tó ti jáde, jẹ́ kó mọ ibi tó ti jáde. Sórí òkú ti mọ̀ mí, Ọlọ́run ṣé o mọ̀ mí níbo ti mọ̀ mí láti lẹ̀ pé mi ò ṣe oníwà téèyàn bá ti gbéjọ̀gbọ̀n wá bá mi, èmi náà mo ṣe kí ni mo ṣọmọ dáadáa. So kó má lọ di wípé wọ́n ti lọ tí ọmọ báyìí wá ń ṣe àwọn matchmaking wọn yìí ọmọ Dangote afẹ́ ọmọ ọ̀tẹ́dọ́là oh, ọmọ Babangida fọmọ Yaradua èmi ò fẹ́ wàhálà o. àǹtí mi títorí pé ẹ̀ tí ìgẹ̀ cruise mọ́tẹ́ni ńlá ni ṣẹ̀rí family wọn kì í ṣèyàn bẹ́ẹ̀. Ah, ah, olówó àmọ́ fọlọ́wọ́ mà ní. a ní wọn ń ṣèyàn bẹ́ẹ̀ sẹ̀ wá ẹ àwa náà tó tán lè wà náà èmi náà ń ṣe ọmọ táníkà àǹtí mi. okay I just want her to know your people I want of her to know where you're from. of course of course I will do that. Okay. gbọ́. Okay ẹ fọkàn yín balẹ̀ máa one of these is ó máa kí yín ẹ yeah i like to see her i like to eh, so but family one nice then anyway ah àwọn nǹkan tá a ṣe ń sọ náà lélẹ̀ dm ló ti wọlé ẹ wá ní kéèyàn má tètè má rí kọ́lé mọ̀ pé èèyàn ti èèyàn ti wà open market. rọra rọra wọ ọmọ yìí ní ìtòdí yìí oríṣiríṣi nǹkan lójú mi ti rí. Ah, ẹ̀yin ṣọ́ mi nàbẹ́ ìṣọ́ fóònù. irọ́ o ah, èmi náà sábà lórí social media. ẹ wo àǹtí mi ẹ fi mí lẹ̀ gba ara ń búra ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n kọ́kọ́ yẹn jọ láì ní ìgbà tí máa. Tòkunbọ̀ ọ̀gá o in fact tí ní ọlá ò sọ fún mi pé o ti wà around tó o bá sí pé mo wá sí lẹ́mẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ mi kan very close to your office mi ní rí ẹ because tẹ́ni ò sọ fún mi pé o ti dé pé o ti wà around èmi ò mọ̀ pé o wà láràánd. mọ mi ah! ẹgbẹ́ àti mọ̀ nìyẹn wàhálà yín pọ̀. mọ mi ṣẹ̀rí ẹ má bínú i'm sure kò keep my day because ó mọ̀ pé màdé lè ní. Ah, ok o ọ̀rọ̀ dẹ̀ wà tí mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀. oh really. yeah amẹ̀bọ̀ orí o ti nà ọ̀hún lọ jáde síta fún mi ká mọ́ pọ́s mi mo fún mi pẹ̀lú kí ẹ̀ ah, idiot orí bó ṣe rí amẹ̀bọ̀ òṣì ti ń gbébo hàn nonsense. Hmm. ṣé o ti rí? yes ma ó are very urgent. urgent kí ni kí ni nǹkan urgent ṣé o rí pé mo ń ṣe important meeting bí Yes, ma. Oh, Please shut up and get out. I'm sorry, ma. Eriboyeri, sorry for yourself. Nonsense. Where? But baby, why didn't we out? Baby, come on, don't worry about it. Àwọn you won't budget. But kò téèyàn bá fi wọ́n lẹ̀, wọ́n she rather a ni. Where? it's oh, okay. You understand? Ìwọ ló mọ bó ṣe ń kọ̀ pẹ̀lú wọn. Àbí ah, wọ́n ni. Eh, eh, nǹkan tí mò ń try láti sọ, eh, ó dà pé àní lè sọ mí báyìí, ọ̀rọ̀ ilé ni tí kò wá rí mi lè àbẹ́ta alẹ́ sọ dáadáa yẹ ọmọ jọ jẹ́ ní tètè máa lọ kí n lè fi wá àti lọ́ọ̀bẹ sílẹ̀. mọ̀mí kẹ́ni lọ bí. yìí tó bí ọmọ yìí dá ìwọ lóko rẹ lọ wá gbà fún mi jọ. ókè báyìí. mọ̀mí mọ̀mí. <laughs> bye. so. thank you. i miss you. i miss you. <laughs>

ó lóun jáde gbogbo ni wọn náà tún ń lọ. Ah, mo lọ bí iṣẹ́. oh really. time to go. Eh. yes mo ṣe ti late gan. okay. yeah i'm i realize that kitchen unkempt everywhere kò sẹ́ni tó túnú lé ṣe kí ló ṣẹlẹ̀ ṣé mi máa túnú lé ṣe fẹ́yìn náà ni àbí ẹ̀yin méjèèjì ṣàlọ́jù sínú ilé ìmọ́jú. nínú ilé ilé wo ṣé inú ilé ta wà àbí mi understand? This filthy house tí mo kàn ní kí n manage pẹ̀lú boyfriend mi. Ah, come on, àǹtí bíi pé lè wá ń kára mọ́ pé inú ilé bíi pé ilé kan tó ah, ẹ bí mo ṣe wà yìí mo ti wà so late wọ́n ti ń pè mí lórí fóònù báyìí wọ́n yẹn di fóònù mi mú wọ́n ti ń pè mí pé time ti lọ o kí n máa bọ̀ mo ní important meeting in fact make up yìí gan yín lẹ́ máa bá mi pack ẹ̀ sínú ilé there is no time time bọ́lá ti tún nu kí lẹ pé i don't get it you mean obìnrin tó sùn sínú ilé mọ́jú di àárọ̀ o mọ̀ pé yẹ kó tún ilé ṣe kó tó lọ síbi iṣẹ́ you're supposed to learn all those things ẹni tó bá fẹ́ marry intending couples or i mean a wife should take care of the house kó tó lọ. ẹgbẹ́ kọ́ stop it right there ma i'm so sorry but i have to go please ẹ me pack and kìíní in ah and what are you doing i'm a ceo of a company ọ̀gá iléeṣẹ́ ni mí náà ẹ expect ma What kitchen in fact kitchen you're gan ó wà too messed up i can't even go there yes i'm so sorry ma please um, let me pack this to the um, room. mi mm-hmm, time rárá i have to to the office because mo ní meeting tó wà very important highly important um, Emma, má worry i just I'll call you Emma, má worry ẹ bá tidy up now <laughs> come on do i have to be the one to clean up <laughs> ẹ má worry i will call you relationship continue you are so jam packed i just. ìwà lẹ́wà ìwà lẹ́wà ọmọ Ádámọ̀. owó tẹ́lẹ̀ fẹ́ gbà yẹn dádì ò tí ì àpúrò owó náà. Ah, dádì ò tí ì àpúrò owó. bẹ́ẹ̀ni dádì ò tí ì àpúrò so what does that mean. gẹ́gẹ́ bí accountant company dádì ní láti àpúrò owó yẹn kí n tó lè gbà yín <laughs> really <laughs> who does that i don't get. Ah, so dádì ní láti àpúrò owó kí èmi èmi tó lè gba owó síta ní company is that what you're saying? ah, ah. <laughs> oh my god he's so bold. bóyá fẹ́ pe dáàdì. <laughs> màá ní láti bá dáàdì sọ̀rọ̀ ah, ah. ó tún sọ fún mi ó tún jókòó imagine ó jókòó síbẹ̀ yẹn ó sọ fún mi pé bẹ́ẹ̀ ni mà get up get up no no no no má ti lọ dúró bẹ́ẹ̀ yẹn jẹ́ kí n sọ fún ẹ kí lè oh today is thursday good ẹ̀yin ni thursday jẹ́ kí n sọ fún ẹ ó ti wà sacked before the end of this week èyí ni thursday ìwọ náà mọ the end of the week ọ̀la so pack your bags. get out mo ṣe jòpẹ́ yẹn mo fipò lọ́pọ̀lọ́ i didn't know he was sitting get out idiot jeez ah! babe calm down mikey that's ah! better. Huh? Ah! imagine ọ̀rẹ́ mi. your husband is here. oh baby. if i had known you to be this useless. I wouldn't have had anything to do with it in the first place. Ah. Bébí, kí ni mo ṣe? Sọ fún mi, kí ló fún ẹ ní guts? Kí ló fún ẹ ní audacity láti sọ̀rọ̀ sáàtì mi ah. All because wọ́n sọ fún ẹ pé kò fọbọ́. No, ó já wèrè ni. Talk to me, I'm talking to you. Um, excuse me. Hey, just, please, just hold it, hold it. Baby, who is your baby? Ẹrú ah. lè <laughs> ti bà mí ọ̀rẹ́ mi. Mi tẹ̀wọ̀ Don't you dare move close to me else ò ní láìkọ́ tí màá ṣe fún ẹ. àǹtí ẹ ọ̀rẹ́ mi mo dẹ̀ fi gbọ́rọ̀ tó serious ni imagine wọn kan tó ń sọ àǹtí ẹ eh, okay baby come on wòmí ah, náà look at me my friend báwo ló ṣe rí mi sí. Ah, ah. Uh-huh. sexy oh, baby Ah, I àwọn tó sweet. àbí. Oh, irú ló ń borò. baby kò lè tó iná ọ̀hún stop being like this. see oh, anyway mi ò wá síbí láti wá sọ any story fún ẹ i am here to tell you that it is over between us sórí obìnrin bíi tiẹ̀ ni ẹni tí máa kọ́kọ́ rí tó jẹ́ pé o useless tó bá ní pé gbogbo obìnrin tó wà láyé yìí ẹni tí mo mọ̀ tó useless ìwọ ni you can't do anything o ò lè fọbọ́ o ò lè fọṣọ o ò lè tún lè ṣe kátẹ́ni kí bí ìfẹ́ ṣe lọ́bìṣẹ́ nígbà tí mi àtẹ̀ òkè mo mo gbà ọmọ ẹ lára you were with my sister you cannot even comport yourself ó dẹ̀ ní o fẹ́ marry. calm down kò lè tó yẹn ah, ah, orí mi wà ní báyìí náà. mo mọ̀ mọ́ sọ lójú ọ̀rẹ́ mi tó bá súnmọ́ màá gbá etí ẹ̀ tó bá pa agbá etí ẹ̀ jẹ́ kí n wá sọ fún ẹ. when i say over i mean it is over. it hey, can't be see, over. look here look here just take a look o oh. you be watching o. Oh. kí ló dé. o number me? mo ti delete number how that dare you. that means you should delete my number too and delete anything that has to do with me in your life ṣùgbọ́n tí bá tún rí ẹ ní sàkánì nàbí níbi tí mo wà. Tokunbo olè Tokunbo Tokunbo bẹ́ẹ̀ ni. Steve, calm down, calm down, èèyàn tó manage tẹ́lẹ̀. Ọ̀rẹ́ mi, imagine, mo ní kí n ṣàánú ẹ̀ ní gbogbo àwọn ẹrù tó lòun kọ́ wá one one dollar two two dollar kí ló fẹ́ jọ mí lójú. Ṣé wàá dé? Look at me, like really. Bọ̀ má yẹ kí n pọ̀ yẹn. Ọ̀rẹ́ mi, mo láìkí bọ̀bọ̀ náà. Wọ́n kọ́ mi máa wá bá mi. Another one will come, sit down. Bàbá ṣe lọ pẹ́ kọ́ Come yẹn dé. Wọ́n sá mi. What's the special advice? àbíyamọ tó bá fẹ́ jèrè ọmọ kò ní tọ́mọ rẹ̀ látọ̀ra àbíyamọ tó bá fẹ́ jèrè ọmọ àtọmọ. sọ nǹkan tó ń sọ fún mi bó ṣe rí gẹ́lẹ́ ló sọ. mọ mi ṣé mo pé mi ò mọ bọ́ yín sọ sórí ó wọ́ ju bẹ́ẹ̀ yẹn lọ mo ní sọ̀tún bọ́ wá sí ọ́fíìsì ó lórí lájà ó wá sí ọ́fíìsì ó wá ìbára àgbè mi èmi ọmọ yín fẹ́ni ọlá mọ́ mi tó kú bọ́ lórí lájà ó wá sọ pé ó wá embarrass mi lójú àwọn stars kò sórúkọ tí ò pè mí tán bẹ́ẹ̀ ni. ó rán mi sí yín. ó tún rán ẹ sí mi. bẹ́ẹ̀ ni. ó tiẹ̀ ti dáa ó ti da àti ẹ̀gbọ́n ẹ̀ náà. Ah. ṣé ẹ̀yìn kọ́kọ́ ṣe tiẹ̀ o kí tó kúrò nílé òun tún wá wá sọ bíi. Tòkunbọ̀, wo, ojú mi rí lé ní. Wo, ó dùn mí pé táìmù ti lọ. Mi ìbá ní kalọ̀ ó ba ní ilé wọn. Lọ mú mi lọ sí ibi tó ń gbé. Kí ló dín pẹ̀lú ẹ̀? But má bínú my dear. Táìmù ti lọ, táìmù ti lọ. Ah! Tó bá di lọ́la, àlọ́ba. Ìkan tó rí tó fi tó fi bú ẹ tó fi bú mi àwa dá mi mọ̀ lọ́la. Ìlọ́lá fẹ́ mọ́. Trust you àyíká ṣé kò tó yẹ kí n sọ kí ni kí n sọ no ṣé kò tó yẹ kí n sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ ní ìlú ládùúrú ìwà ìbàjẹ́ tọmọ ìlú nílé àná ẹ̀ ìwọ tẹ́niọlá ẹ mọ̀ gbà mí kẹ́ ẹ̀ wá ṣé òun bọ́n sí ni àbó òun kọ̀ sí lójoojúmọ́ because bá a ṣe ń sọ gbogbo kí lè lójoojúmọ́ iṣẹ́ ló dàbẹ̀ ní pé rubbish là ń sọ létí ẹ̀ ìwà bàjẹ́ yìí ó wá wọ ẹ lẹ́wù débi pé ó tún lọ hùwà bàjẹ́ nílé ọkọ ẹ kó gbálẹ̀ lásánlásán ó di ogun fún ẹ o wá sọ pé wọ́n sọ̀rọ̀ sí ẹ wọ́n mi náà wá sọ pé àwọn máa tẹ̀lé ẹ lọ ẹ lọ jà lọ. sísá mi kí mi tẹni ọlá mi kí máa gbálẹ̀ tẹni ọlá mi ọmọ mi kó wá ní balẹ̀ kó máa gbálẹ̀ gbálẹ̀ ní ọ̀sán. ọmọ tó yẹ pé nínú ilé ń bí báyìí aspect márùn-ún márùn-ún ni mo fún òun nìkan kọ́ máa tọ́jú ẹ̀. ọmọ mi ṣe bí èmi àti ẹjọ́ wà nínú ilé mi pẹ̀lú gbogbo aspect márùn-ún tẹ́ gbà sínú ilé èmi ṣàṣì máa ń gbálẹ̀ mo máa ń túnlé ṣe. iṣẹ́ ń wẹ̀ ṣe ni ilẹ̀ ń wẹ̀ gbani torí mò ń sanwó fún wọn kí náà ń gba sálárì lọ́wọ́ mi fún torí nǹkan tí mo ṣe gbà wọ́n nìkan sínú ilé ṣe kán tọ́jú ọmọ mi kán dẹ̀ tọ́jú ìwọ náà ìwọ ní iṣẹ́ ń wù ló máa ń mú gbálẹ̀ ló máa ń gbálẹ̀ orí pé mo máa ń wẹ̀ nígbà mi ti máa kọjá lára ẹ̀. ó dà mo ti gbọ́ èmi ṣáà ń sọ tèmi o obìnrin ni tẹ́ni o ṣé ní gbogbo ìwà àbàjẹ́ tẹ́ ẹ̀rẹ́ ìkọ́rí ìjẹ̀lẹ̀ lórí ó ń bá lọ ilé ọkọ ó dẹ̀ dìgbà tó bá dé ilé ọkọ kí gbogbo ẹ̀ kó tó yọlẹ̀ fún ah! ó ní ìwọ náà wà lórí ìjókòó títòkùnbọ̀ wá sọ̀rọ̀ sí ọmọ títí mi àrí ìkẹtì tèmi tẹ́ni ọlá mi tẹ́ni adé mi ìwọ ò lè sọ̀rọ̀. mú mi ẹ má bínú mò ń try láti bẹ Tòkunbọ̀ ni. ó ṣe kí ni òun bẹ oh my god ṣó o rí pé o bẹ yẹn tó gbé ẹnu ẹ jáde tó sọ pé o bẹ yẹn o ti ń ṣẹ̀ mí o ti ṣẹ̀ mí o o ti ṣẹ̀ mí kó o bẹ kí ló bẹ fún wo tẹ́lẹ̀ lẹ́yìn ìfowópamọ́ lọ́kùn fóònù ẹ̀ kò dìlítì nọ́ọ̀bẹ̀ kúrò. ó ẹ̀ bàrá lọ́wọ́ ẹ delete nọ́mbẹ̀ kúrò nọ́mbà tó fún kò ní ìfẹ́ rí nọ́mbẹ̀ mọ́. Ah. yes. ọkọ àfẹ́sọ́nà. yes. Ah. eléyìí tó bá gbedele báyìí máa máa mẹ́gbàá wọn máa fi nà ọ́ ni ṣé wọ́n rí pé mo nà ọ́ rí mi tó rí ẹ gbà pé mo ti ẹ̀ nà ọ́ rí mi mo ń kẹ́ ní. ayé mi o ẹnì rẹ̀ ilẹ̀ ti ṣú tó bá di lọ́la. ó ti gbogbo sáà tó ẹ fẹ́rẹ́ sí mọ́ mi náà. This is so strange, I'm so surprised. Táyé ilé wa náà, irú ìyàwó rèé o tó ń bá yé ọmọdé ah, tó ní ìwé. Torí mo jẹ́rìí ara mi ṣé mo ara yọ̀ǹda máa yẹra fẹ́yìn méjèèjì. Wait, come over, kó wà so mannerless and uncle. Ẹ máa yànnà àbíkẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lè máa tọ̀ tó ta ni. sẹ́ni tí màá fẹ́rẹ̀ tí màá sábẹ́ fún mi. fẹ́ adúrú yẹn lẹ̀ fún èmi kí n wá bẹ̀rẹ̀ sí ní ìtọ̀ àìrọ́ mi ìgbàṣẹ́ oníṣẹ́ṣe má bínú ẹni tó máa fún mi ó ti tiṣẹ́ oníṣẹ́ torí wọn tọ́lọ́ nílé ẹ̀ ni kálọ̀ ti lọ dọ̀bálẹ̀ èmi náà ti lọ ṣàkúnlẹ̀ ta ti sanwó orí ta ti ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ ni mi ti lọ ṣàkúnlẹ̀. Ah, yes. Who is there coming? Ah, ṣé bí iná ni káyìsì tòkunbọ̀ tàbí kí ló ń pè ẹ́ tòkunbọ̀ tàbí tòsàbọ̀ tó ọ̀dọ̀ sísè tó ń gbé ni ibí yìí ló ń gbé mo máa rò pé tí bá máa débi tó ń gbé yẹn pé big palace kan máa ní ní ìwọ ló bá tún wá rán ọmọ mi sílé tá lọ wọn. no ẹjọ kí ni gbogbo shift ẹ. hold hold hold hold gbogbo ìlú òyìnbó tó o lọ àbọ̀ ìlú òyìnbó láti jọ yìí ibi tó fi àbọ̀ ẹtí náà nì. tẹ́lẹ̀ wọn bá mi sọ̀rọ̀ lásán yín. àǹtí ẹ̀ tó ń rán mi sí yín. ọ̀ọ́ oh! yín mọ́ mi. ẹ̀yin ni àǹtí ẹ̀ tí èdúró mo ń lo ẹ̀yin ìwọ ni àǹtí tòkunbọ̀ mm. tó ń rán ọmọ ti tèmi sí mi. ó mm. mà ní gọ́ọ̀tì o ó mà stupid ó mà gọ̀ ọ́ ah! so irú kọ̀ọ̀kan náà nìyí. <laughs> àti ẹ̀gbọ́n àtàbúrò look at you <laughs> ìyẹn ọmọ ti tèmi Tẹ́nílọlá mi Tẹ́níládé ti tèmi <laughs> tẹ́ni mi ló wá ránṣẹ́ pé kó sọ fún èmi pé kó máa bú èmi ìwọ ń bú èmi look at you ẹ ti ẹ̀wọ́ ẹni tó ń bú èmi náà mo ń rí ẹ̀mí rí ẹ wò ta ni ẹ náà ẹ àti wí tán ó tún bẹ́ẹ̀ dìde ṣé ó fẹ́ jà ní tàbí kí ló fẹ́ ṣe. Oh. Um, listen, madam, I don't know who you are and why you're ranting in my house. Oh? Please, I beg you, get out of my house. Hi, Ray. Get out of my house. I leave. No. <laughs> house in order. Ibi. Hey, hey, listen, young lady. What you so fún ẹ tẹ́lẹ̀. Àbúrò ti tèmi kò You know why? ó bí fíìtì ọmọ yìí ọmọ yìí ọkọ lè relele yìí wọn ọkọ ẹ mi ò dèrè jẹ́ kó wá bá yí àbúrò ti tèmi jẹ́. gbẹ́nu sọ̀rọ̀ jọ. kí lè ní. get go step step step back. get out. step back you are in my house. look woman look look look look look look hold it there if you do not train your child it is not hmm. my business. My madam hello pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tó yẹn ẹjọ́ títorí ọlọ́run ní àtọmọ yín ẹ bọ́ síta look let me tell you my brother cannot marry you o ò bá àforí sanlẹ̀ tó bá ń wẹ̀ kólógbé máa ti ń gọ̀ wá láti Amẹ́ríkà my brother he is my own brother kò ní fẹ́ ẹ o wọ́ọ̀kì àbúrò mi. did he tell you that. o wọ́ọ̀kì àbúrò mi kò ní fẹ́ do you understand so if you like go and bring your whole lineage kò ní fẹ́ that's that's that's all I have to tell you I'm not agree yeah. kindly leave my cottage. tí ìwọ ìwọ tó kún bọ̀ listen to me láti èní yìí lọ mi gbọ́dọ̀ rí ẹ nínú ilé mi and mi dẹ̀ gbọ́dọ̀ rí ìwà àtọmọ mi because bá ṣe ń bọ̀ lọ́nà mo ti ní kó delete number kúrò ní orí àwọn ọmọ ọkọ mi ó ti delete number so o gbọ́dọ̀ pè mọ́ èmi gan ti delete number ṣe ti bá má jẹ́ kí n tún rí ẹ pẹ̀lú ẹ tí má rí ẹ pẹ̀lú ẹ i'm going to arrest you. i'm done with her ṣe gbọ́ I'm done. I am done with you. Leave my cottage and go to your palace. Go there, sit down, look at you. Irú kọ̀ọ̀kan náà. Tẹ̀gbọ́n tàbúrò. Ṣé èwo ní palace náà? Tí mo rò pé tí máa dé bíbá ẹ̀ máa rí palace. Àwọn ò ní palace cottage làwọn ní. Bọ́ ọkùnrin madam. Kí ni wọ́n náà wá dé rú bíbá ẹ̀? Look at you, Fẹ́mi. Dọ́dọ̀ mi ò ní ẹ fẹ́ mi ò ní ẹ fẹ́. Ṣé àwọn ìwọ yìí ṣá? Tó dàbí empty empty barrel ìwọ ìwọ o fẹ́ fẹ́ yàwó tí ẹ̀ mọ́mọ́ tẹ̀ ṣe rí ìwọ wá sọ̀rọ̀ òun wọ ọmọ sí ẹ̀. mà tẹ̀pẹ́ bọ́ erí mi kè sọ́wọ́ nọ́ọ̀sì ìwọ tó kú bọ̀ lẹ́nu ẹ̀ jẹ́kì tú rẹ̀ líle. mọ́mi lẹ́yìn kò mọ́mi lẹ́yìn kò àwọn ilé ìwọ̀n bọ̀ọ̀sẹ̀ lọ́kẹ̀ kò mọ́mi lẹ́yìn just go just go àwọn ilé ah! kí ni wọn náà wá dọdọ yìí di ọsùn náà ẹ lọ di ní ìwọ fi ẹ. àbíamọ ayé ẹ máa gbọ́ ẹ fẹ́ kọ́ fáwọn ọmọ yóò ọmọ tí a ò bá tán rárá ó máa máa mú wa gbà tìjú àti kékeré láti mí gbẹ́ka ìrókò bó bá dàgbà tán ẹ̀bọ̀n ní ìgbà ohunkóhun tó bá ṣe lórí ọmọ ọjọ́ ńlá ló máa dúró tọ́mọ rẹ ò kó lè fún ọ ní ìsinmi bó bá ṣe tán lónìí o ọmọ ọbẹ̀ torí ẹ̀ wá mi ò fẹ́ kí ìyàbọ̀ kan dàbí mi ò dẹ̀ fẹ́ kí ẹ̀ nítorí pé èmi ni mo mọ ọ̀gá tó jù mí rí jọ bọ̀dá mi tí tẹni bá ṣẹ̀ tàbí tó bá ṣe anything fún ẹ tó bí ẹnu má hesitate láti kọ́ mi mo mọ bí ṣe máa bá nǹkan mi wí kó lára ẹ̀ṣẹ̀ o jọ nítorí tọ́lọ̀ kò ní ara ẹ̀ṣẹ̀ nítorí náà tó bá ti ṣẹ̀ pè mí mo mọ bí ṣe máa bá wí mo ní sọ jù bẹ́ẹ̀ lọ fún un. ẹ ṣe gan dáàdi a pé ẹgbẹ́ àwọn àtọwọ́ tẹ̀sẹ̀ a máa rí bàṣà ṣe rí ìrìtẹ̀rí àwa lọ́sà àwọn ìṣọmọ burúkú ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó tó túra ẹ̀kọ́ ni wọ́n á rí ẹ dáàdì ẹ ṣe gan lẹ́ẹ̀kan sísà ẹ ṣe gan sá a máa ṣètọ́jú ẹ̀ dáadáa. èmi gan dúpẹ́ èmi gan náà dúpẹ́. fún àfikún kí ló forúkọ ẹ lẹ́ẹ̀kan sí. láàrin mi. Ah, láàrin ok ok wo bí dáàdì ṣe sọ hmm. orí tẹni tẹni ọlá mi olúwa tẹni mi o gbọ́dọ̀ fìyà jẹ o mm-hmm. ọlọ́run adé ṣe ní ọ̀rọ̀ ara yín kalẹ̀ hmm. tàbí etú ní nǹkan tẹ́ fẹ́ fi kún. àná kí ni tí wọ́n fi kún ó ti sọ yìí tó jù bẹ́ẹ̀. Eh, ṣe ìyá ò lè jẹ́ lọ́dọ̀ tàwa èmi gangan lọ́kọ ẹ gbà pé mi lọkọ tó kò sí gbogbo ẹni tì mí. kò sí kò àwọn ṣe bẹ́ẹ̀ nílé wa a máa tọ́jú ẹ̀ ṣe tó ìwà màá máa pọn mi fún gan torí ẹ̀gbọ́n mi. ó ti ẹ̀ dá torí nílé gan kò ń ṣe nǹkan kan bó ṣe wà yìí mm-hmm. irú ọ̀wọ́n tí mo fẹ́ kí ọmọ mi kó fẹ́ gan-an nìyí tó lágbára ọlọ́run kò sí problem so màá fẹ́ ká ṣe pápápá ni kó máa pè. mọ́mí ẹ mọ̀ kọ́ bí ṣẹlẹ̀ ni pé ní àfikún mi ò fẹ́ sọ̀rọ̀ jù mo kàn fẹ́ kẹ́kọ̀ọ́ test mi wò understand kẹ̀dẹ̀ máa ṣọ́ mi láti sì lọ ẹ̀yin gan fúnra ara yín ẹ̀ máa rí pé ọmọ dáadáa ni a máa tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ ni ṣe ti gbọ́ ọ̀rọ̀ náà sọ yìí o kí ni kí ni torí láti lè sọ. Ah, kò sí nǹkan kan tí mo tún fẹ́ sọ sí i ti sọ gbogbo ẹ̀ kọ́ńṣà máa fi àjẹ́ àti mo tó láti ọmọ tá kọ nígbélé tá kọ ta òtítọ́ ni àlọ́mọ tá a o nígbélé tá kọ ta òtítọ́ ni èyí tá a bá kọ́ á mú bẹ́ẹ̀ ni èyí tá a bá kọ́ o á o bẹ́ẹ̀ ni akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni kì í ṣe irọ́ akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni kì í ṣe irọ́ wọ́n gbà báyà ẹ kú ọjọ́ ọ̀la mi abiyamọ ayé ẹ máa gbọ́ ẹ fẹ́ fáwọn ọmọ yìí ọmọ tí a ò bá tán rárá ó máa máa mú wa gbà tìjú àti kékeré láti mí pẹ́ka ìrókò bó bá dàgbà tán o ẹbọ ni ó gbàgbà ó ṣẹlẹ̀ ohunkóhun tó bá ṣe lórí ọmọ ọjọ́ ọ̀la ló máa jèrè tọ́mọ rẹ o kó lè fún ọ ní ìsinmi bó bá ṣe tọ́ lónìí o lèrè rẹ lọ́la ọmọ tá a kàn nígbélé tá a kọ̀ ta òtítọ́ ni àlọ́mọ dá òkọ́ o nígbélé tá a kọ̀ ta òtítọ́ ni èyí tá a bá kọ́ á mú bẹ́ẹ̀ ni èyí tá a bá kọ́ o á o bẹ́ẹ̀ ni akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni kì í ṣe rọ́ akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni kì í ṣe rọ́ ọ̀la ni ẹ kú ọjọ́ ọ̀la ni kápánú pọ̀ bọ́mọ wí ó bá dára kì í ṣe rọ́ òbí tó bá tọ́mọ ló máa jèrè ọmọ ọmọ níyì ọmọ nídẹ ọmọ làásẹ̀yìndè bó bá dalẹ̀ o bó bá ti tọ́mọ rẹ ìyá ọ̀la ni ọlọ́run má ṣe mí ò ní ọmọ lásán ìkejì ajá akẹ́bàjẹ́ ọmọ kì í ṣọmọ o èmi ò fẹ́ ọmọ tá a kọ́ ọ nígbélé ta kọta òtítọ́ ni. àlọ́mọ dá òkọ o nígbélé ta kọta òtítọ́ ni. mọ́mí. tẹ̀mí ọ̀la. Hmm, thank God for you ma. God. tí o bá ṣe torí ti yín ibo ni mary bá wà lọ́jọ́ ìmọ̀. Hmm. i'm serious mọ́mí hmm. torí ti yín mo ṣe ní happy home o. Eh? láàrin lẹ́yìn hmm. pé bọ́bọ́ yẹn ni mo sọ̀rọ̀ ẹ̀ fún yín náà. tẹ́ni ọlá tèmi nìkan kí ló wà fún mi fún you know i love you anything tó bá ti fẹ́ i'm ready to do anything and everything for you nǹkan tó bá tún fẹ́ tètè sọ màá máa gbé fún ẹni. Eh tèmi ni pé kò ti ní happy pẹ̀lú láre lórí bí mo ṣe rí bọ̀bọ̀ yẹn ojú ẹ̀ le a máa dín ní tó ò ní lè lọ tó yẹ pé òun ló máa lù ẹ́ títí láéláé ah, ni torí ah, inú ẹ̀ yìí ló máa fi gbé ọmọ ẹ̀ hmm. ẹ̀yìn ẹ̀ yìí ló máa fi pọ́n ọmọ ẹ̀ tó yẹ pé ìbejì ìbejì gan lọ́wọ́ máa jogún fún yín. I hmm. trust you hmm. mom. Ah, ṣe lè wá rí àwọn house help tẹ̀ máa ń send yẹn. ẹ eh? mọ́mi àwọn house help yẹn wọ́n wà very very helpful ẹ mọ̀ mí náà mo ẹ mọ̀ pé ah, ah, ọmọ yín I am not built for stress mi lè ṣe wàhálà. Hmm. ṣé kò ṣáà gẹ̀ẹ́tì nǹkan kan ṣá. at all bàṣẹ rárá máa dọ́gbọ́n yẹn ni ìwọ náà máa fojú sí i díẹ̀ díẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ yẹn tó bá ti ń ṣe báyìí kó máa ná kó máa wò ó. wọ́n mi ò ti wá tún lè hmm? lágọ̀ọ́ mélòó ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe bring me up now. <laughs> wẹ díẹ̀díẹ̀ nínà mo mọ̀ pé gbogbo ẹ̀ ṣe máa dà tó bá yá <laughs> tẹ́ni ọlá tèmi nìkan ah, tọmọ yẹn gangan wà very important ìyẹn ni mo fẹ́ kó yà tètè gbà sí kó tètè gbà sí kó dòun kó ti gbọ́ òun ni happiness tí obìnrin tó fi ń gbélé ọkọ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run àṣẹ. mọ́mí èmi náà mọ̀ pé ibi tí máìlì wà nìyẹn àwa náà à ń work towards it lágbára ọlọ́run hmm. ọlọ́run máa gbàdúrà wa. àmì o ọlọ́run á gbàdúrà o torí èmi náà gan mi ìdákẹ́ àdúrà so wọn náà máa pray. ẹ rí i pé láàrin tọ́jú mi lọ. mo rí bẹ́ẹ̀. ẹ pé mo fáyín sí. ìyá orí ti jẹ́ ẹni ọ̀la surprise ṣáyé ilẹ̀ wa náà irú ìyàwó rèé o tó bá ṣé ìwọ náà ló wá déèyàn tó tún mi yé ṣe ń sìn gist me how are you doing the cooking ìwọ nìkan nínú ilé kó tó mọ̀ pilẹ̀ kó tó ṣe gbogbo iṣẹ́ ní kó tó tidy your kitchen ó máa ń try o. Uh-uh. Hmm. tidy up inú lẹ́kẹ̀ẹ́ èmi èmi á mọ̀ tó bá sọ pé nǹkan yẹ kó sọ pé irọ́ ni àbẹ́mi ti mọ̀ pọ̀ èmi á fi ọwọ́ mi kan ìgbálẹ̀. Eh? impossible kò lè ṣẹlẹ̀ láéláé wo mọ̀mísí mi ló wà behind all this i'm telling you my mọ̀mísí is the best mother in the whole wide world I'm telling you she can do anything for me àwọn ló máa make sure pé maid wá o wọ́n bá mi clean up o wọ́n bá mi tidy up wọ́n bá mi ṣe oúnjẹ wọ́n bá mi clean gbogbo kitchen everywhere in fact wọ́n bá mi fọ boxers ọkọ mi gan. níbi tó lè dé. i'm telling you baby girl. Uh -uh ìyá alára ọmọ ṣá wọ́n mi try you ẹ ah. eh, bọ̀ tẹni kí ló dé tó ṣe ẹ bọ̀ eh, kí ló dé tó ṣe gbọmọ ọdọ. maid wo how come you like maid in fact èmi gan mi fẹ́ kẹ́ anybody gbé pẹ̀lú mi àtọkọ mi wọn kò lè trust anybody now. but babe for how long do you fi ṣe gbogbo nǹkan tó ń think about it now ah, ah. ó ṣe kúkú lọ fún catering school ọmọ ọ̀dọ́ máa wá sínú ilé ọkọ ẹ̀ àwọn ọmọ abẹ́ túnú lè ṣe ṣó dẹ̀ rò pé nǹkan tí mọ́mì ń ṣe yẹn wà òkè ṣá. ronald. catering school me for what ah, can't you see it is too late ó ti wà too late Ah, ah. èmi ń sìn ní dàí mo ṣe máa lọ catering school for what kí mo fẹ́ lọ learn i am not built for all of this èmi ọmọ ìyá tẹ́ni wo èmi wáyé wá gbádùn ni bí mo máa ń sọ mi lè suffer at all yes so everything èmi ò wá concerned Cause mo láwọn èèyàn tó bá mi ṣe at ease mo ń get everything so why should I bother myself why. sí eh, ẹ̀yin lẹ́kọ̀ọ́ kàrà náà kì í. orí ẹ̀ burú ṣé wọn náà padà tẹ̀ ń bí kò sí nǹkan kan o kò sí anything ah. tí ẹ̀dá bá fẹ́ padà ṣe ẹlẹ́yà bọ́n ṣe máa ń padà ṣe náà lélẹ̀ mm. ah. ẹ̀yin lè ń káràmọ́ gbogbo kìíní yìí is no big deal kò sí nǹkan tó wó lè settle o I have the money and I'm ready to spend it on anything just to take care of anything and everything so ẹ má worry ehem what's up forget these things kí la fẹ́ jẹ kí ni jíjẹ kí ni mímu. kí bá yín ṣe. ẹ ṣé wàá jẹun bí. bólú dàbà yẹn sọ ìbílẹ̀ lọ. ìbòrò lè ti ṣàlà mi. iye mi náà àbọ̀ abálọ̀ ti oúnjẹ mi dà. ó ní kí n sọ fún ẹ wípé kò sí oúnjẹ fún ẹ ṣùgbọ́n oúnjẹ ìyá. orí ti padà yìí èyí ti ṣe gbogbo jẹ kí ti tọ̀ èmi wà ń jẹun àbí kò tó ṣùjú òfò sẹ́yìn. èyí fún ara ni kó máa fi bu sílẹ̀kùn wọ́n kọlẹ̀kùn nílànà. tani tani kò ní kéètì ilé ẹ̀ tani wèrè. alápá kan dá wọ́n lò ní nígbè. ẹ kú lè fún ẹ wọ́n lò ní. Ah, ẹgbẹ́ ìgbà wọ́n mú jàmà ni mo á bá wọn là já. àti àti ta ló wá ń jà. ìyá ẹgbẹ́ wa ẹ wá ẹ wá ẹ wá ẹ má fi àdúrà yẹn á gbà àtàwọn tẹ ti lọ ẹbí pé mo jẹun látàárọ̀ ṣá àwọn méjèèjì ọkọ̀ ń jẹun sí di ni wàláì ọ fẹ́ ti fẹ́ fi pa mí. kí ló dé. oúnjẹ òfowó ló ń jẹ oúnjẹ ìyàwó ló ń wá káàkiri kí ìwọ ni mo wá bá ṣiṣẹ́ bí ni àwọn ah. olóṣèlélẹ̀ ah. ẹ bá mi sọ fún kò sọ oúnjẹ. ẹ wọ́n kò tó oúnjẹ ilẹ̀ bá bọ̀. Ah. wo má hmm. ṣe ń bí ni mò hmm. ń ọ̀hún ò dáa ọ̀hún ò dáa a ṣe ṣége iṣẹ́ olórí burúkú lọmọ tẹ́ni yẹn ah! ṣe ló lo ilé bí ọgbà wèrè gbogbo ilé wa rí jàrin-jàrin a bẹ̀rẹ̀ láti bedroom afọ bedroom abọ́ sí kitchen anu kitchen abọ́ sí sitting room afọṣọ ó ní washing machine o afọṣọ anulẹ̀ awáṣẹ́ ìdáná alọ́sọ́jà tí màá ṣe tán látàárọ̀ báyìí mi ì lè jẹun. ṣé rí tí n bá lọ́rọ̀ ìyá àtọmọ ìyá ìyá yìí kò sú mi ó ti sú èmi o kí ló dé gan ṣé orí orí orí burúkú làwọn àgbẹ̀ wáyé ni tó yẹ pé a máa ṣiṣẹ́ fún yà á tún máa lọ ṣìgbà fọmọ kí ló ṣẹlẹ̀ ṣọ́fẹ́ pa wá ni. ó wá ṣetán ó fowó kówó wa ká má bàa pariwo ìgbà wo la ní pariwo ọ̀hún ẹ wo a ní ṣe wàhálà kú láyé wa o tí ká máa ṣiṣẹ́ fún yà ká tún máa lọ ṣe ẹrú lọ́dọ̀ ọmọ ó yọ ọlọ́run a ní ṣe wàhálà. ẹ má bínú ẹjọ́ tó ọlọ́run iṣẹ́ ilé wa gbà ẹ ìgbà tó kóyún wá sílé yìí kí ló ń jẹ wá ṣe ẹ tún ṣe é ẹ tún sá fún ṣe hmm, ẹ máa jogún tẹ tọ́nu kíchìn ẹ tún lè ṣiṣẹ́ ọ fẹ́ ti fẹ́ fi pa mí. ọkọ tó jẹun rí. nǹkan tí mo fẹ́ nǹkan tí mo fẹ́ ó jẹ jọ a kò máa wọlé gan. ìwà títà ni wẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí mọ́túárì àbólóṣì lélẹ̀ olóṣì olóṣì ẹ̀ wo wèrè lélẹ̀ nǹkan tó tiẹ̀ ń dùn mí pé èmi ò ríru títẹ́ ní ìrí láyé tèmi o àtijọ́ tí mo ti délé ayé kíyàn má tiẹ̀ lè ṣe anything like kò sí nǹkan kan ó kọ̀ useless kò lè ṣe nǹkan kan ọdẹ sọ pé kó lọ ilé ọkọ ṣé dandan ni ṣé dandan ni kí gbogbo èèyàn lọ sí ilé ọkọ ni ah torí kò yé mi ìta fi ń rotéètì tí wọ́n ń lọ lẹ́ni tèmi ń lọ lọ́la ẹ kọ́ kúkú sọ pé kíkan nù wá ká dúró sọ̀hún àbí kí lẹ rí sí i. èmi tẹ̀ ṣe ń gbọ́ wọ́n ní ọkọ ò kó gbọmọ ọ̀dọ̀ o. Ah, ìgbà tí ò ní wá a ṣe gbà kó gbọmọ ọ̀dọ̀ ìgbà tí ò mọ kankan ṣe. kàkà ah, máa jẹ́ ní gbogbo ẹ̀ wọ́n ń parọ́ fúnra wọn ni ó ti rẹ̀ mí gbogbo ẹ̀yìn báyìí. ẹ dúró ẹ dúró ẹ kì í jásí ọkọ ẹ kì í jásí ọkọ tí ẹ bá ṣọ́ra nínú ọgbà yìí wọ́n máa lé yín dànù nínú. Ah, wọ́n lọ máa lé oníkà fún ẹ. ó lè ti jẹun tán olórí ibú wọn ò ṣe ní máa ṣáàkì ẹ ó dẹ̀ ló fẹ́ jẹ ó fẹ́ jẹ wá jẹ olófo ó ṣì jáde ẹ wá ó ti rẹ̀ mí àní ṣe wàhálà kù ní jẹ ó ní jẹ anything. má jẹ méje pọ̀. Fatima bá ń gbẹdẹ o ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà lẹ́wà ọmọ àdámọ̀ ìwà lẹ́wà ní àwọn ọmọ kéékèèké nígbà tó wá lọ rí ilé yìí oh my god. bẹ́ẹ̀ tẹ́ni. Oh, baby, you're back. Oh. Welcome back. Ẹ káàsán. Ìyàwó rẹ̀ bí Bákà Lovely. Ṣé o kí n? Sùn lálejò ni ṣàlejò náà why. how come tí gbogbo àwọn abọ́ ìwà mi. Ah, abọ́ um, sorry mo sùn after tí mo jẹun tán I was so tired. tẹ́ni ó lè ṣe máa ṣe báyìí náà ó lè ṣe máa jẹun tó tó máa fa bọ́ọ̀lù níbàyìí ìṣẹ́jú mi ló máa tẹ̀kẹ́ láti fi gbé kíní wọnú kitchen ó kí wọrẹ́ mi bó ṣe tẹ̀lé mi wálé ṣe tó bá yẹ pé kì í ṣe pé ó ti máa ń wá ìbàyìí tipẹ́ báwo lè fẹ́ understand pé òkè ṣonídọ̀tí ṣonídọ̀tí ni ẹni bébì kí ni lọ́wọ́ lè máa ronú báyìí náà how long ló fẹ́ tèké láti kó kí ni ìwọ́nú kitchen. bébì náà. ikú tó ṣe wrong now. dẹ bébì ni. mo ní mo gbàgbé sùn lọ́wọ́ dẹ ní sùúrù calm down. jọ ah. kí ló ṣe dúró ṣe ní ìbàyẹ̀ sẹ́ màá fẹ́ kó kí ni kúrò ìbàjọ́. you don't have to shout. o ti o ṣe dọ̀tí báyìí náà. but you don't have to shout ilé nǹkan. ọ̀rẹ́ má bínú jà ní. òbí ọ̀rẹ́ you don do that wọ́n ń tọ́jú oníkà mẹ́sàn-án ká ó lè máa insult ìyàwó ẹ̀ lójú ìlà it's not good dókì lọ expect ọ̀rọ̀ sọ nígbà owó kí bá fọwọ́ra lórí àná ìwọ náà wo bí báyìí láyé ṣajá ajá ló ń jẹun kiri báyìí náà. ìṣẹ́ni tí o lè ṣe sọ̀rọ̀ sí í sẹ́yìn lójú mi bá gbé. fi ẹlẹ́dàá tẹ́lifọ̀ fẹ́ bá mọ̀ sí bẹ́ẹ̀ bá òkè kí n kókó àlà àtúbọ̀tán oníwàkiwà ẹ̀ bí ó ti wá rí ohun ẹ̀sìn ló ń gbẹ̀yìn wọn. This is so strange, I'm so surprised. Ṣáyé ilẹ̀ wa náà, irú ìyàwó rèé o tó ń báyé ọmọ jẹ tó ní òun ṣùṣe kẹ́ máa fojú sí studies yẹn dáadáa o ẹ má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o mm-hmm. ẹ dẹ̀ kú ìtọ́jú ìyàwó yín lórí pé ẹ tọ́jú ẹ. mo máa mí sí yín jù ẹgbẹ ṣe ń fà. máa mí sẹ́yìn náà mm. ẹ fẹ́ máa jealous ní ẹ pọ̀. ọ̀lẹ̀ àpilẹ̀kọ̀. ah láàrin. èmi sábà lọ. afa.

kan ní kẹyọ sí mi láàárín. o ti amí ìsinmi nìyẹn gba oṣù mi mo kúrò ń bí ná tó fi amí ìsinmi. ẹ má tẹ̀ wọ́rí àwọn àbúrò ọkọ mi tó wà níbàdí wọ́n keep company on ẹ̀gọ́ as in one night. ṣé ibi máa gbé mi. no uh, baby care wọ́n kàn wá kí wa ni. ok yeah. ok wọ́n ti wá níbàdí for a while. kò yẹ kó gbà wọ́n láàyè kò yẹ kó gbà wọ́n láàyè the more tó bá fi ń hàn láwọn tẹjọ ń súnmọ́ ra yín nǹkan míì bọ̀ nìyẹn o gbà yẹn náà máa ní pé ìyàwó mi oúnjẹ báyìí ni mo fẹ́ jẹ oúnjẹ tọ̀hún ni mo fẹ́ jẹ ẹyẹ ọbẹ̀ báyìí ni kò sì fọ́ wọn ọbẹ̀ kínní kan ló wọ̀ wọ́n jẹ from there wọ́n á mọ àríṣẹ́ ẹ̀ ó jẹ́ jìnnà sí wọn mi gbọ́dọ̀ rí ìwọ àti wọn please lé wọn dànù lé wọn dànù. bọ̀ mọ́ mi àwọn àǹtí péjú àti àǹtí bímbọ wọn nice na wọn dẹ̀ young i understand mm. ara wa. wọn nice. yes i might enjoy company ara wa. Oh jẹ́ kí n sọ fún ẹ owó tí mo ní òun ni mo fẹ́ yẹ jọ torí ọlọ́run mi ì rí ẹbí kankan ẹbí ọkọ ẹ kankan jìnnà sí wọn nǹkan tí mo fẹ́ kó ṣe me and my husband ìwọ àti láàrin nìkan ni tó ti gbọ́ tán má ti pè ẹ́ bẹ́ẹ̀ yẹn pé ṣé o wà lé wa lé òsín lé o o dẹ̀ wà lé nǹkan tí mo fẹ́ kó máa ṣe nìyẹn o hmm. Hmm. Hmm. kó má di pé wọ́n lé ẹ kúrò lé ọkọ nǹkan tí mo fẹ́ nìyẹn jọ̀ọ́ eh? torí Ọlọ́run. lé mi kúrò ní ọkọ. ká má rí èmi tẹ́ni. láyé lé kẹ. mo ti mọ sọ fún ẹ kó yáa mú lò. ó jẹ́ tètè máa wá lọ. Túndé Túndé ọ̀gbẹ́ni Túndé Túndé ọ̀gbẹ́ni Túndé tàbó tuntun rìnrìn ẹ̀ tó máa rìn lọ ni. mo bọ̀ mà. mo hmm. bọ̀ ká máa gbé mi padà sílé gba báàgì fún mi. Hmm. ìpínlẹ̀ wa wà. ìta ni mo wà. ìta ló lọ ẹlẹ́nu rírùn. lọ sínú mọ́tò fún mi. my dear jẹ́ máa lọ kú kẹ́kẹ́. yes mommy mm. i'll miss you. Oh. Mm. Kọ̀ǹfọ́. Máa. jo fi nǹkan tó ń ṣe yẹn sílẹ̀. Tí má ṣe tán, màá pè wá wá padà wá ṣe. Tẹ́mi, mo ń gbọ́ ẹ. Mọ́mi, mi ti ń ṣèkì nílẹ̀ láàárẹ̀. My legs are really, really shaking. Ẹ láti imagine bó ṣe bá mi sọ̀rọ̀ lénìí. Just because of one flimsy excuse or oh, I don't even know what it is tó sọ ó ní ẹ o pẹ́pẹ́ sí o èmi ò lè èmi ò lè dín ẹyin. Mummy imagine Lámídé ń sọ̀rọ̀ ẹyin bíi pé kí àbù omi sínú cup ká mú ṣẹ́yìn ṣó easy bẹ́ẹ̀ yẹn láti dín ni. tẹ̀mí ìwọ náà bá tiẹ̀ try kó pèpè ẹ̀yìn kọ̀ọ̀kọ̀ ẹ̀. mọ́mí kí lè dín ẹyin ṣẹ́yìn kọ́ mi bóyá dín ẹyin ni did you teach me all this. I don't know anything about it now. Oh, fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ sórí tẹ́mí ọlọ́run ò ní jẹ́ kí n rí nǹkan mi tó máa jẹ́ kí ìwà àti láàrin kẹ́ ẹ dàrú o because o ti ń di ọkọ kẹta one two three ìkẹta ọlọ́run ní jẹ́ kí n gbogbo nǹkan tó bá gbà la máa fún mi ìdẹ̀lẹ́ la ojú mi méjèèjì sílẹ̀ kí fàlùbọ̀ kókó ní agbára ọlọ́run tẹ́lẹ̀ wà lọ sọ fún yín. àbíyamọ tó bá fẹ́ jèrè ọmọ kò ní tọ́mọ rẹ̀ látọ̀ra àbíyamọ tó bá fẹ́ jèrè ọmọ àtọmọ rẹ̀ lọ́nà tó dára. bàbá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ọmọ mi ni Tẹ́níọlá lorúkọ ẹ̀. Tẹ́níọlá. bẹ́ẹ̀ ni nǹkan tí a bá wá òun ni oògùn ìfẹ́ oògùn ìfẹ́ tó gbóná gbogbo ìfẹ́ tó wà pa tó jẹ́ pé ó máa so òun àti ọkọ ẹ̀ pọ̀ láàrin lórúkọ ọkọ ẹ̀ tẹ́ni alálòhùn jẹ́ láàrin lọ́kọ ọkọ tó fẹ́ láàrin ọ̀làrinwájú àdìsá ẹ máa gbọ́dọ̀ yìí òun lórúkọ ọkọ ẹ̀ òun dẹ̀kẹ̀rẹ́ ọmọ títí ni òun ni kẹ́ni mo fẹ́ kẹ́ so wọ́n pọ̀ wọ́n jọ pẹ́ wọ́n jọ lóra wọn pẹ́pẹ́pẹ́ kó má sí ẹ̀dá kankan tó máa tún àárín wọn ìjọba bá nǹkan tá a bá wà nìyẹn nǹkan kí nǹkan tó bá gbà lè má máa ṣe fún yín ìjọ. ṣé kò lè bá mi bẹ́ẹ̀ tí oògùn fẹ́ ẹdẹ lè kú ẹ̀ borí ẹ wo tí ó bá jẹ́ pé tolófùn fẹ́ òun kékeré ni tímọ́tímọ́ lè tí mọ́ rí ọmọ èsì lọ láyé obìnrin àpárí tó bá ti dojú lògiri báyìí tògiri ní í ṣe ẹ gbádùn mi èyí gbájá balùwẹ̀ ọkùnrin ogun àwọn tó ròyìn mi fún yín àwọn òkúrọ̀ Ah, ẹ dá nǹkan mọ̀ pé irun rotu ẹ ò pé nǹkan bàǹtà bàǹtà kan lẹ bá wà ní ah, bẹ́ẹ̀ fọ́gbọ̀n owó dédé. Ah. bẹ́ẹ̀ fọ́gbọ̀n owó gbogbo ìfẹ́ yẹn gbọ̀ngàn. Oh, ọ̀dà ẹ eh, mọ̀ ń bọ̀ ẹ lórí ẹ. Tẹ́lẹ̀. Tí bàbá ìbánibà wá ṣe, ọmọ àṣẹ, inú mi máa dùn. Ọmọ àṣẹ ọ̀rẹ́ mi tó jíwèé bí báyìí fún mi ó rí bàbá yìí gbóná gan bí àwọn nǹkan tó máa ń ṣe nìyẹn bọ̀dọ̀ bó dẹ̀ ṣe ń sọ yìí pé òun à. tó gbogbo nǹkan tí bá ti sọ fún ara yìí màmá ṣe fún mi. bẹ́ẹ̀ ni ìfẹ́ yín yẹn túbọ̀ pé ó nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ ìfẹ́ yẹn á túbọ̀ wá táìtì sí á túbọ̀ wá mọ̀ sí ìwọ náà gan wà á wò pé oníyà kan <laughs> fẹ́mi máa dé. sori advice fún ìwà àtọ̀rọ̀ ni pé mo fẹ́ kẹ́ irú ọkọ̀ tẹ́fẹ́ ṣe dẹ́rù dáadáa lórí méjì. ọ̀rọ̀ yóò yé mi dáàbì mi ká n kò yé mi nù. ó jẹ́ sọ pé o ti parí ayé tẹ́ni jẹ́ ṣé tẹ́ni wá jẹ́ ọmọ kékeré tí ò lè dá nǹkan kan ṣe fún rẹ̀ ṣápẹ́ ẹ̀rọ ni àbẹ́sẹ̀ gé àbò fọ́ lójú àbí kò pín léèyàn tó jẹ́ pé kò lè dá nǹkan kan ṣe rárá rárá and every time tó bá ti wá bẹ wàá máa wà in support wàá máa ọfẹ mi sọ pé ká máa fún jẹ nù ìyẹn náà wá sọ ìbàjẹ́ ó sọ di ẹwà wò ó níṣẹ́ ni kó máa dúpẹ́ pé ọmọ méjì lọ́nà fún wa bó tilẹ̀ jẹ́ pé ó ti ba ayé yẹn jẹ́ ayé ẹ̀ ti rún èyí àkọ́bí ẹ̀ òun ni mò ń dúpẹ́ lé lórí nítorí pé ayé sì lè rí ẹ̀mọ́ èèyàn torí kò wọ́n níwà ìwà àti tèmi ló mú so èṣe ni kó máa dúpẹ́ bọ́jẹ́ ń sọ̀rọ̀ kankan fún ẹ̀hún jẹ́ ń sọ̀rọ̀ kankan fún ẹ̀hún tó yẹ sórí nínú ìpè nínú àdúrà èmi mọ̀ pé bẹ́ẹ̀ ni màá fi kàn ránṣẹ́ sí ọjọ́ ọ̀la. ọlọ́run ní jẹ́ kí ọmọ mi ṣépè fún mi torí mi ì lè lajú mi sílẹ̀ kíyà kó máa jẹ lójú mi ah, ah, ẹ̀yin náà ẹ mọ bí tẹni ṣe jẹ́ ẹ mọ bó ṣe jẹ́ lọ́wọ́ mi láti kékeré. báwo ló ṣe jẹ́ ah, báwo ló ṣe jẹ́ mo ní láti máa tọ́jú ẹ̀ náà. báwo ló ṣe jẹ́ baláyé jẹ́ ṣùgbọ́n ṣé pléènì ló wọ̀ wá sílé ayé ni àbí jẹ́ẹ̀tì náà fi gbé dílé ayé àbí ọ̀nà táwọn tó kù ń gbà kọ́ lòun náà gbà wá báwo ni tẹ́ni ṣe jẹ́ tí tí tẹ́gbọ́n ò lọ́dún ẹ̀. ìwé ẹ̀sìn mi àti ẹ̀ kò sí ètò kan yìí. mo bá yín bù mo bá yín ìbò ṣẹgbọ́ òun là náà ṣe mí ṣebó ń lọ ní ọkọ àtò ti ibi ni máa wà tó ti gbọ́ ibi ni mo wà níbi tí máa wà ní nígbà tẹ́ bá kóra yín dé ẹ̀yin oníranù yìí. wọ́n rọkọ gidi tó máa fẹ́ hmm. ọkọ gidi pọ̀ gan ta. èmi ló túṣe ẹ̀ sọ yẹn fún ẹni tó ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ní pààrọ̀ aṣọ ẹ̀yin èmi ló túṣe ẹ̀ sọ yẹn fún àìmọye ọkọ tó ti là mọ́lẹ̀ wò á tó yín ti ibi tí máa wà ní ẹ kóra yín bọ̀.

àmọ́ kàn wò mí ọmọ àlè lọ́wọ́ ni o kò mú ẹni tí ń ṣe oṣù wa kí ni wọ́n fi ṣe o èmi àpò àwọn ìgbéyàwó sílé tí òun nílẹ̀ dáná fún mi ó ní dọ̀tí lọ́wọ́ yìí ó yà ta. kọ́ ìdúró òdòdó náà kí ló ń bẹ̀rẹ̀ okun wóru káwa lu náà relax kò lè bá yín náà ẹ bá mi bẹ́ẹ̀ bá àbí kọ́ tẹnu pẹ̀lú òkú tó wà mí ọgbẹ́ dé má ba ní olùkọ́ ok jẹ́ kí n sọ ọkọ fún mi tí bá a sọ tó mọ̀ mọ́ kó o tiẹ̀ ní fẹ́ bá bẹ̀bẹ̀ o bí idiot lọ sọ̀tún sí mi ó fẹ́ ṣòfò sí mi kó lè mórí mi sábẹ́ ó bá fáyà mi ṣé mo parọ́ wọn. kọ́ sí mọ́ ló pa. kọ́ sí mọ́. ọ̀tá mi lè bá bá sí mi. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe rọ. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́. ọ̀rọ̀ ọjọ́ kò kọ́ ni bàbá ọ̀rọ̀ ọjọ́ kò kọ́ nígbà tí mo wá tí mo mú ọmọ mi yìí wá bá yín ipe mo fẹ́ oògùn ìfẹ́ kí òun àti ọkọ ẹ̀ kán jọ wà kán jọ pẹ́pẹ́pẹ́pẹ́ nǹkan mi lè gbélé wa lọ́wọ́ níṣì ọkọ ẹ̀ tí ètè o ọkọ ẹ̀ tí ń le káàkiri olóhùn tẹ̀sẹ̀ rí mọ́ bàbá kí lẹ fún ogun wó lẹ fún ogun fẹ́ ọmọbìnrin kan mi lè gbélé wa lọ́wọ́. ẹ̀dúrà ìyá wa ẹ̀dúrà ìyá wa oògùn tí mo fún yín kó o lẹ́ ti lò ó ṣebí ìgbà tí cook mi ọmọ ọ̀dọ̀ mi tó ṣe oúnjẹ tó náà ni nǹkan tẹ́lẹ̀ kí apply síbúdé. ọmọ ọ̀dọ̀ rẹ sóúnjẹ ah! ẹ ti bọ̀ ogún jẹ ẹ̀yin lẹ kọ́ bára yín ebi wọ ni ìyàwó ah, wọ́n náà yẹ kó fọwọ́ ara rẹ̀ dáná o kó o sì fọwọ́ ara rẹ̀ kò dùn sí ah, ẹnu ṣé kò tí ì máa pàdánù ọtí bàbá ọ̀tá ẹ̀ sọ fún wa at least ká lè sọ fún mi ni èmi á kọ́ bó máa ṣe lò bó máa ṣe ṣe ẹ̀kọ́ ní kófì sínú oúnjẹ lẹ sọ ẹ̀ sọ fún wa bàbá. ẹ mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ́ yín bá ń kọ́ lé ni wọ́n máa nù yín ni wọ́n máa fi nù yín ni ẹ wọ kò tí ì máa fàdálẹ́ ọtí yóò lè máa fàdálẹ́ ọtí yóò bẹ̀ orí ẹ̀ làwọn ah! àtẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ti sọkún lọ. mami mami mami ti báyìí mi jẹ mami ti báyìí mi jẹ. mami ti báyìí mi jẹ. bàbá ẹ jẹ kúrò náà. àbújá kan ò sí lọ́rùn ọ̀gbẹ́. bẹ́ẹ̀ ni solution. àfi kọ́ má déwájú ọkọ rẹ yóò máa kórìíra rẹ látọ̀ nílọ ni. Ah, tó wá gbọ́ ẹ̀ fọ́nrán balẹ̀ kí ni ń ṣe gbọ́ ọkọ rẹ nìkan kọ́ gbogbo ọkùnrin tó bá ti rí ọ báyìí ó ti dẹni ìkórìíra látòrí lọ. bẹ́ẹ̀ni. ọmọ mi nísìnyí bàbá ẹ ṣàlàyé. ẹyin náà ò débi wọn lè ṣàgbọ́dọ̀gùn sí ní káàsà kó lè bá àjẹmọ́ ṣe kọjẹ́. ọkọ lè gbé ọmọ ọ̀dọ̀ kọ́ máa dáná tààràtà mi náà ọmọ ọ̀dọ̀ ní dáná wò lè dá a ah, kò rí nǹkan láwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ló ń bẹ. ọmọ lásán ìkejì ajá akẹ́bàjẹ́ ọmọ kì í ṣọmọ èmi ò fẹ́ ọmọ tá a kọ́ ẹ̀bẹ̀ olúwa bẹ̀ wò mo ti fi ọlọ́run tó dẹ tó dẹ mi àti ẹ mo ti fi bẹ̀ nísìnyí èṣù ló máa lọ bẹ̀ bẹ́ẹ̀ ni èṣù ló máa máa lọ bẹ̀ nítorí kí ni o fẹ́ gbà mí láyé jẹ́ àmọ̀kẹ́ o fẹ́ gbalé ayé mi jẹ́ kí lọ́mọ ṣe fún yín ìyá àtọmọ kí ló ṣe fún ẹ wá lọ mórí ọmọ ọlọmọ sábẹ ẹ ti fògùn ẹ ti fi bọ yóò ẹ ti fògùn bọ yóò. ló ṣe mọ̀ ìrọ̀dà ìrọ̀dà òun ni mo bèrè ní ní ìwọ lókàtì ṣé mi ò sọ fún ẹ gbọ́dọ̀ sí mi ọ̀dẹ̀ ṣé mi ò sọ fún ẹ pé yé ẹ̀ máa ń rán ẹ gẹ́gẹ́ tó wò ó mo ló délé ayé ẹ̀ ti ń ayé ẹ̀sìn ń ìyá ìyá ìyá ọlọ́mọ ẹwé sórí ibi tó ti ọmọ ẹ dé. Mami Yinka. Ẹ má bínú kò rí bẹ́ẹ̀. Mo fẹ́ kí wọ́n lè lọ bọ ara wọn ni mo ṣe. Mi ìmọ̀ kó máa rí bó ṣe. Yinka gbà mí dà. Ẹ kọ́ lè lọ́kọ̀ ara wọn. Ẹ ẹ ìwọ̀ wá wẹ̀jọ odo gọ́ọ̀mù wọn pàbí. O fi súpà du o fi gọ́ọ̀mù ọmọ lọ́mọ. O gọ́ọ̀mù ọmọ ọmọ ẹ. Wo èyí ò ṣẹjọ ikú yín èmi yóò ṣẹjọ́ tún yín ẹ sì máa sunkún tẹ máa sunkún tẹ ìró mi mọ́lẹ́gbẹ́ yín ẹ yóò gbónú méjì. ẹ má bínú dání lè ká. dání kó má bínú. ẹ ẹ ẹ gbọ́ ẹ Zimbabwe tó ti di orthodox ni Zimbabwe gbogbo omi máa gbà gẹ̀rẹ̀gẹ̀ lóṣù ẹ̀ ó yà wèrè mọ́ ti tẹ́lẹ̀ ni oògùn olè níwọ̀n tí wọ́n ti ṣe fún mi ọjà ìgbà wo ni mo mọ̀ tó ti gbé sínú ilé tí mi ò mọ̀ pé iṣẹ́ òun tí yaba ń lọ́mọ náà ẹ ọmọ ọlọ́mọ kí ló ṣe fún yín tẹ lọ dé mọ́bì di ọmọ lọ́mọ ó dẹ̀ bí ti tiẹ̀. báwo ló ṣe jẹ́. ṣé kọ́ lè nífẹ̀ẹ́ ara wọn náà ni. ìwọ́jọ́ lọ́hùn ìwọ́jọ́ lọ́hùn tó ń sun wọn pọ̀ tó ń sun wọn ní ayé tó ń sun wọn sórí ìgbà ẹ wò. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dájú ẹ. tó tó tó ìyá wèrè ti tẹ́lẹ̀ níbo ló ń bọ̀ máa ń jẹ́ kiri. òpònú làwọn méjì yìí nà òpó títẹ̀ ní wọn. amukun mẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ òpònú òpònú ayélujára sọmọ kọ́ lélẹ́yìí mo bèrè sọmọ kọ́ lélẹ́yìí sẹ́mi ò bẹ́ẹ̀ sọ ìsúwàsó mọ́dàkà ìsúwàsó mọ́dàkà mo bí tó tọmọdé jẹ́ ìsọ ayé ní wọ́dà ayé tójú mọ̀ sọ fún yín mo sọ pé ó ń bọ̀ ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ wípé jọ̀pọ̀ jọ̀pọ̀ máa jẹ́ jọ̀pọ̀ ìjọ náà nù ìjọ náà ló dé ṣé mi ò bá wọ̀ sọ kátẹ́ sọ pé ìwọ ti lo ilé ayé ẹ̀ débì kan eléyìí tó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ kọ́ ìwọ tó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ kọ́ wò ó èmi kọ́ lọ́jọ́ ẹkùn yín ní káwọn obìnrin tani kọ́ bẹ̀ ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi ẹ ṣe ibi tí ẹ mú mi lọ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ibi tẹ́ bá mi dé ó ti yé yín kẹ wá lọ sókè nsìn kí tẹ́ ni mò ń sọ ṣé dandan ni bákan ṣe lọ sókè ẹ lọ mú ìtó fúyà àti tó ń gbóhùn ẹrù yín kẹ jáde lẹ́nu. ọ̀rọ̀ yìí tàbí ikọ̀ mi. ọ̀rọ̀ yìí. Ah, dájú ọlọ́pàá ní kó mọ irú bá ṣe pọ̀ ẹgbẹ́ bàbá yìí bẹ́ẹ̀ my fọ́ọ̀sì kò níbi bàbá yìí wọ ìṣẹ̀ sí ìlú ẹ ẹ yẹ àgbọ̀n mọ́ ẹgbẹ́ tún lẹ́nu. mo sọ pé ọmọ tí mi máa ń bá lọ kó fọwọ́ sí mi máa lọ kó fọwọ́ sí mi ọ̀rọ̀ ìrìn àgùdè dìde tẹ̀lé yẹ tẹ̀lé yẹ ní bá bẹ́ẹ̀ náà ìbò ni fẹ́ẹ́ ti. ọ̀rọ̀ tí bọ̀dà aṣírù tí bọ̀dà aṣírù wa ń bá wa ń bì tó ń bèrè pẹ̀lú ẹ̀sẹ̀ tó ìjà àìmẹ́lẹ̀ oníbọ̀dà aṣírù ti bá sọ̀rọ̀ lórí pé bó ṣe sí ìtọ́mọdé lórí pé kò tọ́ ọmọ ẹ̀ bó ṣe yẹ kó tọ́ tó gbọ́ sí wọn lẹ́nu tó gbọ́ sí wọn lẹ́nu. Ah! so surprised àtúbọ̀tán oníwàkiwà ẹ wo bí ó ti wá rí o ẹ̀sìn ló ń gbẹ̀yìn wọn àtúbọ̀tán oníwàkiwà ẹ wo bí ó ti wá rí o ẹ̀sìn ló ń gbẹ̀yìn. so àǹtí mi ẹ mí pé kò rọ́ọ̀kùn níbi mo fẹ́ o. Hm? níbo ló ti fẹ́ lọ́mọ tí ò ní kò rọ́ọ̀kùnrin kankan fẹ́ o. Hm, má jẹ́ ìtọ́ tó o bá rí ọmọ rẹ̀ ló Ah, kórúkà rẹ̀ yìí tó wá. Tẹ́niọlá. eléyìí ò Tẹ́niọlá kankan eh. kò tẹ́ anything lọ́wọ́ yìí ẹ kẹ́ ìtorí rùmùrùmù tẹ́lẹ̀ yẹn eh. wo ṣe ló pa kú báyìí eh. ẹnu ẹ̀ tó fi ń bú gbogbo àwọn èèyàn ẹni yẹn wá rí tuntun báyìí ah, ah. ọwọ́ bà á. ní Tẹ́niọlá náà. kí ni kò tiẹ̀ bọ́ sí mọ́ rárá rárá ó ṣe títí bàbá wọn gan lé wọn jáde agbóhùn àti mẹ́rin. ẹ̀mí yẹn. ẹlẹ́yà yẹn pọ̀ ẹlẹ́yà yẹn ó pọ̀ no because you won't know nǹkan tó wá dì sí ní ibi báyìí lọ́tún ní last time you were here you saw yes bíbi tó dúró sí lélẹ̀. ṣé bó rí tíyẹ tẹ̀lé wa tó wá ń pariwo lọ́mọ tí ó tọ́ dáadáa kí ni wọ́n expect kó máa gbẹ̀yìn irú ọmọ bẹ́ẹ̀ yẹn. bí àyìndé bá yọ ọmọ yẹn jẹ. ìwọ náà sọ bẹ́ẹ̀ wọ́n ní spare the rod and sword the jar ọmọ wa fẹjọ́ so ẹ̀yìn lé pé òun ṣe ohun tí ò definitely òun náà kì í tún lé ṣe é nu ilé ẹ̀ nìyẹn náà so owó ló fẹ́ fẹ́ obìnrin tí ò lè tún lè ṣe tí ò lè dáná tẹ́fẹ́ ká kunjú nìkan ni. Ah, mo dẹ̀ lọ́ọ̀bù ọmọ yẹn o i love Sẹ́mi Ọ̀làdé. ìgbà ah, tòun fẹ́ bẹ̀rẹ̀ lọ́kọ̀ lọ́wọ́ you love Sẹ́mi so would you rather have married her because you love her with all those bad attributes tó ní behaviour tó ní yẹn. Um, no. Ah. no lè jẹ́rìí àbúrò mi ṣàkápítà ọ̀jẹ̀ fi yín ọ̀ṣọ́ sórí ọ̀rọ̀ lòun sọ kínní kan ó ní tọ́ ọmọ ẹ̀ kó lè fún ẹ ní sinmi when you spare the rod you spoil the child hmm. ká ní pé bó ṣe ti ń dàgbà láti kékeré mọ́mí ẹ̀ ti ń ṣọmọ tó ti ń kó níjànú tó ti ń fọ̀ sí láti ṣe àwọn kankan kò ní kò ní dìnnìra fún kò ní wọ́n fi arúgbó kò ní fi àgbára máa find it difficult láti tún lè ṣe láti dáná obìnrin máa ń ṣe bí obìnrin nílé ọkọ ni ọmọ yẹn gbẹ́ ọlọ́run ti ẹ̀yọ iná ṣá ìwọ ni mo ah. bá yọ̀ kó kú rí rè. because ká ní pé o lọ kó sí páńpẹ́ ẹgẹ́ ọ̀yìn àti ìyẹ́ hmm. irú ìyẹ́ ẹ̀ tó wá sí bíbẹ̀ tó wá ń ṣẹnu wọ́nṣanwọ̀nṣan tó ń sọ kátikàti jáde lẹ́nu ẹ̀ irú ìyá yẹn á máa kọ́ ọmọ yẹn sí ẹ wọ́n wá sọ̀wọ́ di houseboy nínú ilé ẹ tó bá ti fẹ́ ẹ ìwọ ló máa máa dáná ìwọ ló máa máa fọbọ́ ìwọ ló máa máa gbálẹ̀ àwa di pẹ̀kú dání aṣáára àwọn tó ń ṣe all in the name of marriage mo tó ráwọn fẹ́ marry hmm. I love my wife bàárí wọn ní kitchen wa máa I love my wife yóò mọ fọṣọ yóò mọ fọnà rí I love my wife ọlọ́wọ́n ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o àtọ́ ẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́n dẹ̀ ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ lágbára wo ọlọ́run tiẹ̀ lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tó lè mi gan òun gbà àmì gbà o. o dúpẹ́ tọ́lọ́run jẹ́ kí n ṣọ́jà ara o. i'm telling you i'm telling you. so life tẹ̀lé la wa ẹ̀ ń di i'm telling you very sad pretty ah, girl o tí yẹ kó bá yẹ ìjọ ni. dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ because ká ní kò wà tó wù lọ́jọ́ yẹn ni. ṣé wọ́n máa wọ̀ ni akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe irọ́ akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe irọ́ ẹkú ọjọ́ ọ̀la ni abiamọ ayé ẹ máa gbọ́ ẹ̀bẹ̀ kọ́ fáwọn ọmọ yóò. ọmọ tí a ò bá tán rárá ó máa máa mú wa gbà tìjú. àti kékeré láti mí gbẹ́ka ìrókò bó bá dàgbà tán o ẹbọ ni yóò máa gbà ó ṣẹlẹ̀. ohunkóhun tó bá ṣe lórí ọmọ ọjọ́ ọ̀la ló máa jèrè o. tọ́ ọmọ rẹ o kó lè fún ọ ní ìsinmi bó bá ṣe tọ́ lómi o òun lè rí rẹ lọ́la. ọmọ tá a kọ nígbélé tá a kọ sá òtítọ́ ni. àlọ́mọ tá ò o nígbélé tá a kọ́ tà òtítọ́ ni. èyí tá a bá kọ́ á mú ní ọgàn. bẹ́ẹ̀ ni. èyí tá a bá kọ́ o á mú ní ọgàn o. bẹ́ẹ̀ ni akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe rọ. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe rọ. ẹkú ọjọ́ ọ̀la mi ẹkú ọjọ́ ọ̀la mi. kápánupọ̀ bọ́mọ wí ó má dára kì í ṣe rọ òbí tó bá tọmọ ló máa jẹ ọmọ nìyí ọmọ nìdẹ ọmọ làṣẹyìndè bó bá dalẹ̀ o bó bá ti tọmọ rẹ ìyá ọ̀la ni. ọlọ́run má ṣe mí ò ní ọmọ lásán ìkejì ajá akẹ́bàjẹ́ ọmọ kì í ṣọmọ èmi ò fẹ́. ọmọ tá a kọ nígbélé tá a kọ sá òtítọ́ ni àlọ́mọ tá ò kọ́ o nígbélé tá a kọ́ tà. òtítọ́ ni èyí tá a bá kọ́ á mú ní ọgàn. bẹ́ẹ̀ ni èyí tá a bá kọ́ o á mú ní ọgàn o. bẹ́ẹ̀ ni akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe rán. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi kì í ṣe rán. ẹ ọjọ́ òun ọjọ́ ọ̀la ni. sick arábìnrin máa gbọ́ tètè máa gbọ́ bí tó ti lè ya gbọ́ òótọ́ ọmọ rẹ nísìnyí o gbà mí gbọ́ o máa sunkún lọ́la oore lóore pọ́ ń ṣe ibi ló ń ṣe o tètè yá mọ́ o ìgbà mélòó la lò láyé tó lè tọ́jú ọmọ ọmọ tá a nígbélé tá a kọ òtítọ́ ni. àlọ́mọ dá òkọ́ o nígbélé tá a kọ́ tà. òtítọ́ ni. èyí tá a bá kọ́ á mú bẹ́ẹ̀ ni. èyí tá a bá kọ́ o á mú bẹ́ẹ̀ ni. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ ni kì í ṣe ẹkún ọjọ́ ọ̀la ni ẹkún ọjọ́ ọ̀la ni Princess Adébísí òkú iṣẹ́ ọpọlọ ọlọ́run a máa fún ọ ṣe nìṣó princess àjíǹde lára ó máa jẹ́ lọ́lá ọlọ́run ó ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o princess adébísí òbí tọ́ ò jẹyàn láyé ìwọ̀gán tọmọ àwọn ọmọ rẹ ti jẹyàn láyé ó ní sunkún kẹyìn ayé rẹ o princess ọmọ tá a kọ nígbélé tá a kọ ta òtítọ́ ni àlọ́mọdá ò kọ́ o nígbélé tá a kọ ta òtítọ́ ni èyí tá a bá kọ́ amúniyàn ọmọ ẹ̀ ni tá a bá kọ́ amúlùyọ̀kùnrin. akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́ mi akẹ́bàjẹ́ lè lọ akẹ́bàjẹ́ akẹ́bàjẹ́.